صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور مدثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل الدلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أسيقفن وبعددا الله سبحانه وتعالى جاب واقف وتيتم فتاكي جو تام فين جو ó ní pé ó dá wa sí fún oríire táwa nú rẹ̀ àwọn kan àjọ dá àjọ ń wo Ramadan lọ́ọ̀kan wọ́n ti lọ nínú wọn àwọn tá àjọ jẹ́ sàwà kan náà lọ́jọ́ àwọn tí ò tó wá wà nù wọn bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jù wá lọ́nà wà nù wọn a rí nínú wọn nǹkan kan ò sí wọn àwa rí nínú àwọn èèyàn tó jẹ́ pé nǹkan ń ṣe wọ́n tí ì ṣe kékeré ṣùgbọ́n ọba adẹ́dà ó sì dá wọn sí ibi bá ń ṣe ń sọ yìí kì í ṣe pé ó dá wọn sí nìkan wọ́n bá wa gbáàwẹ̀ Ramadan tó bá báyàn láyé oríire ńlá ni gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú àwọn sàádé méjì lọ́dí aláàánú àjìmọ̀rí wọ́n wá síwájú òjìṣẹ́ náà sọ́lá àlọ́ sọ́nà wọ́n wá gbà sílámù kìí sí pé wọ́n gbà sílámù nìkan nígbà tí jihad wọ́n ń pariwo jihad láṣẹ polongo jihad àwọn méjèèjì rẹ́jísítà wọ́n lọ fún jihad ọ̀kan nù wọ́n jáde láyé èkejì ò jáde láyé lẹ̀ kí lọ́ba alẹ́dà sọ lórí àwọn tí wọ́n jáde láyé lójú ogun jihad oní la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya inda rabbihim yurzaqun ẹmọ́rò fáwọn tí wọ́n jáde láyé lójú ogun jihad ẹmọ́rò pé wọ́n kú ara wọ́n ń bẹ lọ́dọ̀ òun ọba adẹ́dà òun pèsè fún wọn débi wípé wọ́n fi ń tọ́ wa létí wọ́n máa jẹ̀rán kí wọ́n dáwọn padà sáyé káwọn tún kú sójú ogun kí wọ́n tún dáwọn padà káwọn kú síbẹ̀ látara oríire ìgbádùn oore tí wọ́n ń kó lọ́dọ̀ ọba adẹ́dà àwọn sàábé rọ̀dẹ̀rà gẹ́gẹ́ bá ṣe sọ nípa wọn nínú yàtọ̀ tí bẹ láàrin wa wípé gbogbo ìṣesí wọn gbogbo ọ̀rọ̀ rí gbogbo àsìkò wọn níkọrọ ní gbangba báwo ni wọn ó ṣe bá ìyọnú ọba adẹ́dà pàdé ni wọ́n máa ń torí wọ́n mọ̀ wípé ilé pàdé ọba adẹ́dà kò dágbà kò dá àsìkò kan kò dábì kan kò dẹ̀ dá hálù kan tí wọn máa ń lé nù. ọ̀kan nínú wọn èyí tó jẹ́ kejì kò kú sójú ogun lẹ́yìn ọdún kan títà kọ́kọ́ ti jáde láyé tó kú sójú ogun lèkejì sẹ̀ tó jáde láyé kò dẹ̀ jáde láyé sójú ogun ilé ló tán sí. Allah subhanahu wa ta'ala ọwọ́ afẹ́ fi kọ́ndíṣàn rẹ̀ hàn wọ́n ọ̀kan nínú wọn wá lálàá tàbá gbọ́ ayé dáadáa àti ṣọ́sẹ́yìn ẹni tí ó ti jáde láyé tàbá lálàá sí kọndíṣàn tàbá rí kọndíṣàn tó wà náà condition tí a bá rí ẹni tó ti jáde láyé lójú oorun condition tó wà ní tóró ti wà nípò òdodo wọ́n wá lálà kí ni sàbẹ̀ yìí wá ó rí pé èyí tó tí ò jáde láyé sójú ogun tó jẹ́ pé lẹ́yìn ọdún kan tí ètò jáde láyé ló sójú ogun ti jáde ta ló ń tẹ̀ tó jáde ó rí wípé ó ń síwájú ètò jáde láyé sójú ogun wà lè jánà kí lélẹ̀ ṣẹlẹ̀ òun náà wá fẹ́ sáré kóun náà ò bá wọn wọ̀ wọ́n wá búlọ̀kù ẹ̀ pé rárá kò tí ì tó torí pé o ò tí ì jáde láyé wọ́n wá ń jókòó jíròrò láàrin wọn àwọn sàbẹ̀ síra wọn kí ni wọ́n jíròrò lé lórí ẹni tí ó jáde láyé lẹ́yìn ọdún kan tí ò dẹ̀ jáde láyé sójú ogun jihad ó ń ṣáájú ẹni tó jáde láyé sí jihadi wà lìjánà èyí ò ní wọ́n ń ṣe mọ̀ ṣùgbọ́n abáwọn dúpẹ́ àníká abáwọn dúpẹ́ ní àtọ́rí pé àwa náà ń jẹ́ àrí pé ká wà lásìkò náà torí pé kí ni nínú àwọn sálàfù àwọn ẹni rẹ tó ti kọjá lọ wọ́n jẹ́ ewé ẹ̀ràn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ dá wọn lóhùn ah, tí mi ò bá ṣe láìkẹ̀ tó kóun wà láyé pẹ̀lú àwọn sàádé kóun náà rójíṣẹ́ lọ́sàn àtọ́nà ọ̀ní ara ìtọ́lọ́wọ́n ọba kà ọ́ sí dóòláàyè ẹ̀yìn dúpẹ́ pọ̀ jẹ́ mùsùlùmí àìmọye àwọn tí wọ́n bá láyé tí wọ́n gbẹ̀sìn tó ọba bá láyé tọ́lọ́wọ́n ọba kọ́kọ́ gbẹ̀sìn kọ́ ṣe bí ọba láyé ọdẹ gbẹ̀sìn kò sóríire tó tó torí àǹfààní pé abójìṣẹ́ lọ́dọ̀ àtọ́làm láyé oníkéni káṣẹ́sì tààrà rántí kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àrà ọ̀tọ́làm sọ ó ní á ó ní bá ṣe wù mí sí kí ara àwọn ọmọ ẹ̀yà mi wọ́n ní ṣe bá wà ní ó ní ara ẹ̀yìn èso ọmọ ẹ̀yà mi sàbẹ̀ mi ní mi àwọn ọmọ ẹ̀yà mi wọn làwọn tí wọ́n ń bọ̀ nígbẹ̀yìn wọn ò rí mi ṣùgbọ́n wọ́n bà mí gbọ́ wọ́n dẹ̀ ń pa wọ́n fẹ̀sùn ojú ọ̀nà mi àwọn ẹni ọmọ àyà mi kí ló tún fi kún ó ní ẹni tó dúró déédéé nínú wọn tó ṣe ìsìláàmù bó ṣe yẹ kó ṣe yóò gbà ládàá àádọ́rin ṣe máa dọ́rin seventy ní àádọ́rin nínú yín àwọn tàbí tún ṣe mọ̀ wọ́n nínú wọn àbí nínú àwa òjíṣẹ́ náà sàásọ́là ní nínú yín torí pé kí ni ẹ̀yin nẹ́ẹ̀sì ẹ̀ ń rí ìkún lọ́wọ́ lórí òdodo àwọn ò ní rí ìkún lọ́wọ́ ah, tí nǹkan bá ṣe fanfa bá ṣẹlẹ̀ láàrin wọn nísìn kí ní sábà máa ṣẹlẹ̀ ọba adẹ́dọ̀ wá sọ àyà kalẹ̀ yóò fi yóò fi encourage wọn ọkàn tún balẹ̀ sí dáadáa pé à láti mọ̀ rí nínú wọn jọ́sọ yìí pé àyà òdi òdi ọ̀nà mẹ́ta lọ́ba adẹ́dà sí i lọ́sọ̀kalẹ̀ nítorí tòun àwọn ń bọ́ tí yóò fẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò síbẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbàgbọ́ adẹ̀dúró lórí rẹ̀ lòjíṣẹ́ náà sọ̀rọ̀ ó ń fi wá gàn kó tó rí wa níbo ni ó ti rí wa ní gbangba ajọ́ òbí ìdàkíá kọba alẹ́dà kó ṣe ní fún wa wọ́n wá ń jíròrò láàrin ọjọ́ àlọ́ bá òjíṣẹ́ mẹ́sàn án lọ́sàn àlátá aláàmì lábájá àlátó lánàá òjíṣẹ́ sọ pé àlá nìyẹn o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ń sàlàyé bó ṣe torí wípé ó ti wà establish fún wọn wípé àlátà bá lásẹ̀ni tí ó ti jáde láyé tó wà ní condition kan condition tó wà wọn kò sí ní nambẹ pé sàádé tí wọ́n ní ó ti wà lìjánà yẹn ó ti wà lìjánà ó ti wà lìjánà kò sí ní nambẹ wípé ẹni tó wá jáde láyé lẹ́yìn ọdún kan tí wọ́n lọ wá síwájú ẹni tó jáde láyé sójú ogun wàlìjánà kò sí ní nọ́mbẹ̀ òṣìṣẹ́ náírà sọ́là náà wá sí mọ̀ ó ní à kí ní ṣe ilé mọ̀ lórí rẹ̀ ẹni tí ó jáde láyé lẹ́yìn ọdún kan kí ló ṣiṣẹ́ náírà sọ́là ó ló gba ramadan kan lẹ́yìn èyí tó ti jáde láyé ó dẹ̀ kí àwọn àrùn wọ́n dẹ̀ kí àwọn àlàwáfíà aṣááyì olùgbà ramadan lẹ́yìn rẹ̀ torí pé kẹ́ni ìfà ìfà ńlá òun ramadan jẹ́ fẹ́ dà kèdè fún mùsùlùmí nìkan tí mùsùlùmí ló lékè kàjú ń bẹ̀ torí pé gbogbo tí èèyàn bá ti láyé tí ìbá ti kó ṣe lórí pé ó nígbàgbọ́ nínú ọba adẹ́dà àti òjíṣẹ́ ìsìláàrọ̀ sọ́lá kó gbà síláàmù òfò ni. من عمل صالحا من ذكر أو أنثى لما علينا في conditions wọ́n ni wọ́n wọ́n mọ̀ mẹ́nu tó wá jẹ́ olùgbàdo gbogbo òdìdó olùnàfíyàn náà wọ́n á jẹ́ kó gbé ìgbésí ayé dáadáa ìgbésí ayé tó kún fún àlùbáríkà kí ni àlùbáríkà rẹ̀ tó bá ṣe dáadáa kan mínímọ̀mù tí a sì san lẹ́san ní mẹ́wàá bí ìmánì rẹ̀ bá ti lọ sókè sí ni ládáyàn ọmọ òkè sí ó lè jẹ́ hundred ó lè jẹ́ hundred nílọ́pọ̀ bí kíni bó bá ṣe dúró déédéé sí òjíṣẹ́ lọ́sọ̀lá àràsọ́là ló sọ yí pé tẹ́nìkan kan nù yín tó bá fi ìsìláàmù rẹ̀ bó ṣe yẹ kó ṣe tó ṣe dáadáa. dáadáa kan ṣoṣo tó bá ṣe lórí nǹkan kan ìlọ́po mẹ́wàá ni a ti máa kọ iṣẹ́ olóore fún ilà sọ́bẹ̀rẹ̀ àdáàfà títí wo bí seven hundred nílọ́po tó bá wá ṣiṣẹ́ bíi ẹ̀ṣẹ̀ kan ṣoṣo lákọ̀ fún tí òfin ní jẹ́ pé ẹ̀ṣẹ̀ tá a kọ fún yóò wá pa dáadáa rẹ̀ rẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá ti jẹ́ mùsùlùmí a máa kó nuuró fún un àìká tá a fún ẹni àwọ̀ torí pé kí ọba adẹ́dàá gan tó dáa òun ó ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ pé olú lè túbà bóyá yóò kòkó rí nǹkan kan tí ó ṣe ní ìsìn ó burú jù sàpò kí ní òsè yóò kí hùn kó tó kí hùn yóò ṣàlùwàlà àbí bẹ́ẹ̀ lọ fi jẹ́ pé oríire ńlá ni kí ẹ̀jẹ̀ mùsùlùmí kí ló jíṣẹ́ náà sára sílámà sọ pé n tó ṣẹlẹ̀ ló fi jẹ́ pé àwọn sálàfà kó kí Ramadan ò tó dé ní nǹkan bí oṣù mẹ́fà ni wọ́n máa bẹ lọ́wọ́n ọba pé kékeré kí Ramadan ó bá wọn láyé bó ṣe jẹ́ pé ńgbà wọn bá gbà tán náà ó tún máa bẹ fún ànádọ́ oṣù mẹ́fà ní pé kékeré kọba adẹ́dà ó gbà lẹ́sìn lọ́wọ́ ó amen amen amen ó yà wọn sàádé lẹ́nu kí ló fa lè ó ní Jibril ní sàdúà ó wá ní kó wọn máa Jibril ní táwọn Allah subhanahu wa ta'ala ta ló ní kó máa Allah subhanahu wa ta'ala sálórí kan sọ fún òjíṣẹ́ mẹ́tàlá rẹ̀ sílá wípé kọ́ máa sàmì lé lórí pé ó ti ṣẹlẹ̀ Allah subhanahu wa ta'ala pé ẹnikẹ́ni tó bá bá àwọn òbí méjèèjì láyé tàbọ́ kan nínú wọn tara wọn wà lìjánà èyíkéyìí tí ìbá ṣẹlẹ̀ nù ló fi jẹ́ wípé nínú iṣẹ́ olóore téyìn ó ṣe jù nínú oṣù táwọn anú rẹ̀ oṣù tó jẹ́ pé ọba alẹ́dàá máa ń gba àdúrà ní kíákíá kí ni ìdí tí máa fi gbàdúrà kíákíá a máa mú ọ̀nà òde tán ó ní wípé gbogbo condition àdúrà lórí ìrànlẹ́ o ìgbà wọn ń pè ìrànlẹ́ o nídàkẹ́ta àgbẹ̀yìn òru ni o ọ wà nínú sùjádà ni o ká máa ṣe àdúrà fáwọn òbí wa ọ̀rọ̀ àrẹ́dà bá ń forí dà àwọn òbí mi kí wọ́n bá ti lọ bá ń dẹ̀lẹ̀ fún wọn tí wọ́n lọ́ máa jẹ́ náà ìyẹn tí wọ́n bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá ṣe mùsùlùmí ká fún wọn wọ́n bá bá fún wọn ní ìdáyà má jẹ́ wọn ó kúkú jífà ikú pàwọ̀ àmàbẹ̀lẹ̀ wọn bá fún tí wọ́n bá ìwà láyé tí wọ́n dẹ̀ jẹ́ mùsùlùmí àmàbà àwọn ọ̀bẹ̀lẹ̀ wọn bí kíkọ́ lọ́wọ́ bá jẹ́ kí wọ́n tán rí kábẹ̀yìn wọn kájọ wà lìjẹ́là àmàṣe gbogbo àdúrà ọkọ̀ àkọ́tọ̀ tí wọ́n bá dá kọ́ mi lẹ́gbẹ̀ẹ́ tí ó ṣẹ̀ṣẹ̀ láti fún mi ó ti sórí ibú. torí pé kí ni tó bá sọ̀sọ̀ láti kan fún jíṣẹ́ náà sọ̀lá àtúnlọ ọlọ́run ó ṣe mẹ́wàá fún bóun ṣe ń ṣe àwọn màláìka ó máa kún ọ lọ́wọ́ wọn máa ṣe fún ọ pẹ̀lú ẹ torí kí lọ́ba adé lásán ó ní inna Allah dájúdájú òun ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala wa malaikatahu àtàwọn màláìkà òun yusalluna ala nabi àwọn máa ń sàtà láti fojú ṣe lẹ́sẹ̀ nítorí náà ẹ̀yin tẹ́ gbọ́ bá dẹ́dà gbọ́ tẹ́ gbọ́ rẹ̀ jábọ̀ ẹjọ́ yìnyín tíìmù oríire yàyọ́ lẹ́bí náà mọ̀nà sọ́lù ààrẹ ẹ̀ṣà sàlátù òun gangan fún ara rẹ̀ máa ń fún ara rẹ̀ torí ọ̀hún ta ló lórí àwọn olùgbàgbọ́ òdodo àmẹ́bí sọ̀rọ̀ mọ́ fi jẹ́ ó fi pé kí wọ́n máa kí wọ́n ní ká fún òun náà dẹ̀ sí ó lè tí máa ṣe fún ara rẹ̀ ní aláàbọ̀sọ́ ní ara muhammadu wa ala alibaitihi wa ala azuwaji wa zuriyati náà kó ti pa gbogbo ẹ̀kọ́ kò fẹ́ kí ọ̀kankan nínú tọrọ mọ́hun ó ṣe kí ni kó gbọ́ nínú oríire náà ó ṣe kí olùgbàgbọ́ òdòdó mọ̀ sí. Nǹkan máa sọ lẹ́yìn tí a lè ààrẹ bọ̀rọ̀ bó ṣe ṣe fún bàbá ńlá wa bàbá àgbàgbọ́ Ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin ya albarka fún muhammad sallallahu alaihi wasallam wa ala ali baiti wa ala azwaji wa dhurriyyati kama barakta ala ali Ibrahim innaka hamidun majid ó sì pàtàkì ọlẹ́nikẹ́ni tí ó bá gbọ́ pé wọ́n dáko òun ọ̀sàtà láti fóun ó ti sórí ibú imú rẹ̀ ti bọ́ ó ti wọlẹ̀ kílẹ̀ kẹta wọlé ẹnikẹ́ni tí Ramadan bàbá láyé ọ̀wá ah! rí nǹkan kan sí nínú oṣù Ramadan àtọ̀sán àtòru kó ẹni condition Ramadan opportunity ní sórí rẹ̀. onídàbínú méjì ọ̀fọ́ màáyà rẹ̀ ni bá ń fi kan sí gàgá ni kó fún yẹn nínú náà. ẹni tó fẹ́ sí o pẹ̀lú sí ẹni tí ó jẹ fún yọ gbà láàdá ìwọ náà gbà láàdá láàdá bákan náà má tiẹ̀ lọ fi jẹ́ pé àtẹnáfùs ìmá jíjà nínú oṣù Ramadan tó ṣe orí kìí ṣe nǹkan kékeré níbi tí wọ́n bá ti mọ̀ àwọn lòmí bá ti ṣọ́ àsìkò ìgbà táwọn èèyàn ti wọ́n kàn ló ń jẹ wá táwọn èèyàn máa gbọ́ oúnjẹ tó jẹ tí ò dẹ̀ ní ṣe àṣàdànù oúnjẹ nílùú alápọ̀nlé ìlú ìmọ́lẹ̀ nílùú Medina òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam tásìkò òsínú bá ń ti ń bọ̀ àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ wọ́n wà bọ́ síta wọ́n wà máa wo ilé èèyàn wọ́n máa dẹ̀yàn báyìí ní wípé wá sínú pẹ̀lú wa wá sínú pẹ̀lú wa tó o bá ní o ti ní promise pẹ̀lú àwọn kan wọ́n sọ pé kọ́ ọ bá wọn dá májẹ̀mú wípé tọ̀la ọ̀dọ̀ àwọn ló ti sí torí pé kí ni kẹtàmbẹ̀ kò lè lè tàmbẹ̀ gbogbo nǹkan ní Madina ń tọ́ka sí kò jíṣẹ́ náà sọ́là ń kọjá kò lè kó mi sallallahu alaihi wa sallam tó fi jẹ́ pé gbogbo nǹkan bẹ̀ ló yàtọ̀ ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ fi Ramadan ṣe sàrè jíjẹ àti ohun sísun nìkan كني أصلاً التابع الجليل عشان الغسل والمولانا متواضع كما قلت يا ابن آدم إنما, إنما أنت أيام وما نبي آدم وقدرك مع موجود وجه فكلما ذهب يوم ذهب بعدك تجوك ما تشلوك abala rẹ̀ kan ti lọ́nà yóò sì máa lọ títí nù tí ó fi fẹ́kẹ́ ni tí ó fi tán mẹ́tàlá ti ń lọ báyìí nínú ọjọ́ wa a gbọ́dọ̀ ṣe ìgbìyànjú èyí tá a ti gbà sẹ́yìn ṣòwò bó ṣe yẹ ká ṣe tó bó ṣe yẹ ká ṣe inú rẹ̀ láti torí pé kí ni èyí tó ṣẹ́kù ó tó lò láti fi tún ètò ti kọjá ṣe tí oríire rẹ̀ ò fi ní bọ́mọ́ wa lọ́wọ́ kí lọ́ba rẹ̀ rà sùn. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون èyí tẹ́ gbọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀páyà rẹ̀ kí ni túmọ̀ sí páyà rẹ̀ bẹ́ẹ̀ pápáyà lọ́wọ́ kí ni túmọ̀ rẹ̀ ó ní pé ní gbogbo ìgbà ní gbogbo òbí ní gbogbo hálù tàbá wà ní kọ̀rọ̀ ni ní gbangba ni ọ̀dẹ̀ ni ó nira ni ká máa jẹ́ wa wípé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó lékè ọ̀dá ló ń lé ara ṣe rẹ̀ ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ rẹ̀ ń ìsọ̀rọ̀ sí wa ìròrí wa ìṣesí wa a gbọ́dọ̀ jẹ́ kó bá ìtòfìmọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ jẹ́ kó bá mu tó ti bá mu a lè sísúnmọ́ rẹ̀ tá a bá ti ní sísúnmọ́ rẹ̀ gbogbo ń ń fẹ́ yóò fún wa. tá a bá ti ní súnmọ́ rẹ̀ gbogbo tá a fẹ́ ọba adẹ́dà yóò lè jìnnà sí wa kọ̀ wá sí ìbáàdà kan tí máa jẹ́ kélé yìí ó tètè rọrùn fún yàn bí ìbáàdà wo àwẹ̀ sọ̀wọ́. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àti sọ fún sọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé عليك بالصيام وفي رواية عليك بالصوم فإنه لا مثل له àwẹ̀ gbígbà dọwọ́ rẹ̀ torí kò sí nǹkan tó ní bí àwẹ̀ nínú tí máa jẹ́ kéèyàn tètè rí ìyọ́nú ọba dẹ́ra irinṣẹ́ méjì ọba dẹ́ra wa kò pọ̀ sínú oṣù kan ṣoṣo láti fi ṣe kìnnà láti ṣe àfọ̀mọ́ ẹ̀mí wa kẹ́mi wá lè bá a dúró lórí tó fi rójìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam torí lẹ́jọ́ ẹ̀mí òun pé máa ń rìn ní kè olójú kan ó lè ṣèṣe sí ẹni tó nígbàgbọ́ lálẹ́sìn láàrin ìṣẹ́jú kan kí nǹkan bí òjò dé ó lè já wálẹ̀ ó lè já wálẹ̀ kápò. bọ̀kí ni máa jẹ́ ó dúró tí ọkàn ọba ti kúrò lórí wípé ọmọ àwọn òní ọmọ àgbọn tí mo sọ ọmọ àrìn tí mo ń ọmọ àmà tí mo rò ó kí ni ó bì yóò bì èyí ó téèyàn bá ti yóò òun ẹni tó bá tijú rẹ̀ yóò máa ń páyà àwọn pé kọ́ ta lu tí ọ̀fẹ́ òjíṣẹ́ lápúlá síbẹ̀ sọ yìí pé ìpáyà méjì ò ní papọ̀ fọmọ èdè ènìyàn kọ́ páyà ọlọ́run ọba kò tún máa páyà aná níjọba ilẹ̀ àríkíámà abẹ́dà tó bá ti ń páyà ọlọ́run ọba kó gbàgbé náà. làbá fi sọ wípé man asọ muhammada onísíjínú man asọ inna fi jahannama síjínú man asọ osman bolford nínú àwọn ẹgbà wa tí sísà rẹ̀ kọ ó ní ẹni tó bá ń takò tí òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àlọ́sọ́là mú wá yọ̀dẹ̀ lẹ́wọ̀n ẹ̀wọ̀n owó jáàmù lẹ̀wọ̀n tí ó wọ̀ iná ní ń jẹ́ bẹ́ẹ̀ orúkọ ńlá ní ń jẹ́ bẹ́ẹ̀ kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá sọ olóòlè tó kéré ẹni tí ó jẹ ẹ̀yà tó kéré jù nínú ńlá olè wọ́n ń dáná sun lẹ́sẹ̀ tí ọpọlọ rẹ̀ wọ́n ń sọ bí ògì ń sọ bí ẹ̀kọ́ ọlọ́run yàrá yàrá. mùsùlùmí ní máa ń sáà fún un ní pé gbogbo anything tó wọ́n bá ṣe kọ́ mọ́ wà á sọ̀n tẹni tó jẹ́ pé òun ọwọ́ ẹ̀wọ̀n nájọ́ bí ìdàríkìá kó o mọ́kẹ́ tọ̀ wọ́n mùsùlùmí máa ń ṣe ìgbìyànjú ẹ̀ ní gbogbo ìgbà. tẹ́ẹ̀mì tó bá ti yanjú gbogbo nǹkan yanjú lọ́ba adẹ́dà fi sọ yìí pé kọ̀dà aflaha man zakaha wa qad khaba man dasaha. ó ní fa innahu dájúdájú ò gbọ́dọ̀ tó jẹ́ o kì í sojú àwọn èèyàn ló fọ́ kì fi kó wọn ò ríran ní tó fọ́ oníkíni ẹ̀mí ẹ̀mí ló ti fọ́ ni a ti fọ́nú fọ́ra ẹ̀mí ò sí níbi tí yóò tì wọ́n lọ ṣiṣẹ́ rí mọ́ torí ẹ̀mí onídarí ara kí wọ́n á ní kọ́kọ́rọ́ ẹ̀mí ó ní atọ́kùn ọ̀ntọ́ sọ́nà rẹ̀ tó pàtàkì kí ni àkọ́kọ́ ẹnu ẹnu. ojú etí ìròyìn ojú kọkọrọ ọ̀nà ni lọ́ba adẹ́dà ti ní kó jíṣẹ́ lọ́sọ́lá àlọ́sọ́lá kó sọ fólùgbàgbọ́ òdodo kó ṣe kí ni kọ́ rẹ̀ ju rẹ̀ ńlẹ̀ kọ́kà máa là anyhow kọ́mọ̀ wo tí ọba adẹ́dẹ́ ọ̀fẹ́ bí kíni ìwòkúwò kìí sóbìnrin nìkan tí ò lẹ́tọ̀ sí tí ó fi wá di wípé yóò wá mọ́ kí ọkàn rẹ̀ ọmọ kọ́ máa lé tí ò yẹ kó lé ọgbọ́dọ̀ sọ̀rọ̀ ìròrí ara rẹ̀ kí ni wọ́n fẹ́ kọ́ máa rò àwọn àmì ọba adẹ́dàá bọ́jọ́ ń ṣe ń sáré tètè kí ni a fi ṣe ń bẹ̀ yàrá dúnìyà sáà fẹ̀jẹ̀ àlùmùtọ́ àsìkò láyé ká fi àsìkò òun ká fi de nǹkan mọ́lẹ̀ ní ìpáyà ọba adẹ́dà ìmú tí ọba adẹ́dà ṣe tí a fi ní pàdánù ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ìṣèlú gbọ́dọ̀ máa sọ yìí a gbọ́dọ̀ sọ yìí rẹ̀ sí dáhùn sí torí pé kí ni ìrìn sí èèyàn lè kókò kókò ń bẹ̀ yàtọ̀ sí kọ́ gbọ́gbọ́kúgbọ̀ ó lè rí ìrìkúrì èròkérò lè bọ́ sí lọ́kàn àsìkò tá a wá wà ìwà léwu ju àsìkò tó ti kọjá lọ kí ló fi léwu gbogbo àwọn nǹkan wọ̀nyí àsìkò yìí ti kó sójú kan ojú kan o social media o lè dé us bọ̀ ní ìsìn tó jẹ́ pé aburú tí wọ́n ń ti ń bẹ̀ ó lè dé ìdíwọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsìn o lè google O ó rí ọgbọ́ ó rò ó àwọn àmàgbòrú tí tọ́pa pélékè ń bẹ̀. ọwọ́ rẹ̀ ò tó ṣùgbọ́n ara rẹ̀ ò ọwọ́ rẹ̀ gbogbo tó ń gbọ́ tó ń rí tó ń lé ṣùgbọ́n ara rẹ̀ kí lo àwọn ìtọ́ba jẹ́dà fún ọ yìí ò fún bó ti yẹ kó lè máa lé òpin pé gbogbo ń tà ń lé gan kí làtúbọ̀ tán rẹ̀ ọjà rẹ̀ kí làtúbọ̀ tán rẹ̀ kòtò. Àtúbọ̀ tán gbogbo kòtò kòtò kòtò yìí níbo ni ó jẹ́ gbẹ̀yìn rẹ̀ kòtò ní. Ni a fi fẹ́ kí èèyàn máa bẹ itẹ́ wò dáadáa lọ́pọ̀lọpọ̀ ọgbà kọ́ máa bẹ tẹ́ wò ní máa ká gàgà lójú olùgbàgbọ́ òdodo pé níjọ́ kan lọ́ọ́ dà báyìí pàápàá jùlọ téèyàn bá wọn tí mo tó jìṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ tó là ń sọ nígbà wọn bá sùn kù tán ìyá ẹ̀kọ́wánì lèmísìlè ààrẹ yóò fàrídú ẹ̀yọ́ máa yá mi fúru jọ òní o ló fi yẹ kí gbogbo èèyàn ó máa pèpè àlẹ. ìfi ọ̀run ìfi ṣe góòlù èèyàn téèyàn máa wò ó gbogbo wà ó gbogbo wà ìwá sí wíwò nìkan alẹ́ ìdáàdìlà ìmáàmúra fún ìmáàmúra fún ìlọsọ́sítù. Ọrọ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọn gbádùn mọ́ wọn gbádùn ní tí wọ́n lè ṣe nísìnyí pẹ̀lú wàhálà áfíà pẹ̀lú yíyá ara àwọn ò lè ṣe kọ́ máa pè ọ́ padà wípé à èmi tí mo ní nísìnyí ìmọ̀ tí ó ṣẹlẹ̀ sí mi kí ni náà gbìyànjú kí n lo tí mo rí nísìnyí kó tó di pé kí ni ó lè kí láwọn àfiṣe ká ní hírísù ìgbìyànjú ìjẹran ìṣe ojú kòkòrò ìmáwámà ẹ̀sìn mẹ́sìn ó láṣẹ ṣẹlẹ̀ ó láṣẹ ṣẹlẹ̀ lẹ́nu ìgbà tí wọ́n mọ̀lá àti bẹ̀rẹ̀ oríṣiríṣi ìbéèrè lọ́mọ gbọ́ ẹ̀gbọ́n mò ń ṣe báyìí mò ń ṣe báyìí bóòdì mi ṣáwọ̀ ẹ̀ ṣì wà wọn ọ̀fẹ́ kọ́ mọ́ nínú Ramadan nìkan gbogbo nǹkan yòókù tó ń bá ń ṣe ní ìgbésí ayé rẹ̀ kó tó dáwọ́ lé kọ́ọ̀kọ́ sí èrè náà kí ní lọ bá dẹ́ta bóòlù sí ní kí ní òfin lórí rẹ̀ bóòlù jíṣẹ́ lọ́sà àtúnlà ti ní àṣẹ látara ilé ọmọ ní sísúnmọ́ ọba adẹ́dà tó ọba dẹ̀ ti ní sísúnmọ́ ọba adẹ́dà bùkátà rẹ̀ tó ń ní ọlérí tó ń sáká fún ọba adẹ́dà ó fi ṣèrọ̀rùn fún ọ

kí là túbọ̀ tán ẹ̀mí ọ̀jẹ̀ ọmọ mú dáadáa sí ọmọ páyà ọlọ́run ọba gbogbo oríire tayé àti tọ̀run ọba adẹ́dà gbé sábẹ́ tápà kí lọ sọ ó ní wàyí ń tẹ̀sìrò pẹ̀tẹ́tẹ̀kù fàyín náà dáa ní kẹ́mi náà ọ́sùn ìlú mọ́ọ̀rù tẹ̀ bá mú sùúrù ẹ̀ wá ṣe tápà ní mú sùúrù ìtọ́ba adẹ́dà tọ́ka sí fún yín tó fi rọ́jìṣẹ́ lọ́sọ̀ àṣọlámù yìí olè wọn múlò èyí nǹkan yóò sọ yín di ògbóǹtarìgì nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn. ẹ wà nínú òkè ìṣòro àyà ń já ẹ mọ̀ bẹ́ẹ̀ fi sí kí ló ó ní wọ́n máa yẹ tẹ̀kẹ̀lá yẹ àlẹ́wò mọ́kànjá wọ́n yẹ zùkùnrin náà ṣe é sọ́lá ayẹ̀tẹ́fẹ̀ẹ́ ẹni tó bá pọ̀ òfin òun mọ́ lórí gbogbo kọndíṣẹ̀ tó wà níbo ń ṣe dúró ìṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́nà tó ń jẹ́ kí ẹ̀rí ọkàn ọ jẹ́ òun ọba adẹ́dà wà ó ó lékè ọ̀la lórí àlàárà ṣe rẹ̀ ọmọ tó ń rò ọgbọ́n tó ń sórí tó ń ṣe ó jẹ́ kí ẹ̀mí òun wọn máa eléyìí ọmọ arìnlẹ̀ nínú ẹ̀mí òun wọ̀nà àìnáfsà ánìlà hàwà kò wá jẹ́ kí ẹ̀mí ó ti òun ní tìkùtì kí lọ́ba adẹ́dà sọ fẹ̀yìn jẹ́nẹ́ta iyan máhàwá àtúbọ̀tẹ́ olúwa rẹ̀ àlìjẹ́nà ni ṣé àlìjẹ́nà tó jẹ́ pé ibi ìkóbàtà sí ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ ọlọ́lá ju tí bẹ ní sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ lọ ṣé ni n tó fún wa lálìjẹ́nà ni ọ̀wá ní lè fún wa ní tó kéré tá à ń lé kí lọ́ba rẹ̀ rà sọ. Ntí máa ń pààyàn láyà ní òkè àìkíyàmọ̀ yìí. Òkè afárá sọ̀rọ̀ bó láti gbọ́n bẹ̀. Kí lọ́ba rẹ̀ rà sọ. Ó ní sọ mọ́ni lẹ nùlẹ̀ jìnlẹ̀ bí lẹ tọkọ̀. Àwọn tí wọ́n pààyàn wọ̀ tí wọ́n pọ̀ òfin ọba adẹ́dà máa láyé. Òun kò wọ́n yọnu rẹ̀. Làwọn sọ́lá fi sọ yí pé bọ́ọ̀ bá ti pààyà ọlọ́run ọba tó ní dídìde lóòrùn tí tàájùdù rẹ máa ń gùn ọ máa ń pẹ́ lórí rẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe rọrùn fún ọ tó ní dídìde ọjọ́ níwájú ọlọ́run ọba ń jẹ́ ọ̀gbẹ́ni dáadé kí á mọ̀ ò ní níṣòro. òjíṣẹ́ lọ́fà àtúnà náà ń fa òfin tàtẹ́ ìtìwájú. wọ́n ní alẹ́ kúndé kí á lè lè kí á mú bẹ́ẹ̀lì dọ́wọ́ ní o. فإنه دعب الصالحين قبلكم ìṣesí àwọn ẹni ire tí wọ́n ṣáájú wọn tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ẹni ire ẹ máa ṣe kìyàmọ̀ lè ẹ má fi ṣeré ọmọ àyà ní wàhálà òun pèsè wàhálà tí ò sí kú àwọn afáàní á so ó lè dìde lóru ó ní kí ló ń ṣe òun tó òun lè dìde lóru wọn ni àwọn ọ̀sọ́ pé kò dìde lóru nídìde àwọn awam sọmọ pé ó èyí ṣe ordinary person àmọ́ torí wàhálà tí ń kojú ẹ̀ yóò ju tàwọn awam lọ ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní ètò lọ́lá jù nínú súra rẹ̀ ló fi ló fi dìde lò tó dẹ́gùn jù ṣé àná ni fátíà lọ́lọ́lá jù àbí ẹnì kan tí mo kó ní pé fátíà tó wọn ì náà yìí kí ni wọ́n sọ fún un. wọ́n ní máa bákàrà kí ẹ̀ẹ́ bákàrà méjì kọ́ wá fi èyí ló lájù fi máa bẹ̀ téèyàn dẹ̀ fi máa wá ìṣọ́rí kó fi ṣe wítìrì rẹ̀ àwọn olólájù máa fi wá dẹ̀ fi máa àwọn wẹ̀

هو الله احد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس وني لا يسأل الله بمثلها لا لا يسأل الله بأفضل منها وسنتين في دلون وباتول لا تو سورة ولا يتعوذ المتعوذ بأفضل منها ẹni tí bá ń wá ṣọ́rí kúrò nínú nǹkan kò sí tí ó fi wá ìṣọ́rí tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta òṣìṣẹ́ lára àdọ́là ń sọ wípé lẹ́yìn gbogbo ọ̀run ó ní tàṣùbà kákàlẹ̀ mẹ́ta àwọn yòókù ẹ̀kọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan kó ló ṣe wàhálà ọ̀run ó ní tìmọ́gírìkì nígbà tí òòrùn bá fẹ́ wọn èmi lóní ẹ̀mẹ́ta wétìrì wa ń kọ́ oníkàfíbọ̀ kò tí ì ṣe tó jọ mẹ́ta wọ́n wá ń béèrè pé ìgbà omi kóhùn fi ṣe dáa wọ́n ní à ẹ́ ìgbà tó bá fẹ́ kí pírọ́bẹ̀mù mọ́ wà fún wọn mọ́ yìí kò tí ì ṣe pọ́fẹ̀ kan ó ní á àti ní àwọn alọ Sókótó àṣọ àpò Sókótó ló wá torí kí lọ́ba adẹ́rẹ́ àṣọ ó ní ọbẹ̀ náà ilẹ̀ ọmọ ìlẹ́yìn kún ìlẹ́yìn dìde sójú ọ̀nà mi am ṣìdí rẹ̀ ìrìn pàdé rẹ̀ wọ́sá dìde ọmọ àwọn gẹ́gẹ́dẹ́ àpèjú rẹ̀ ara rẹ̀ ń wúwo àtàràwé ah, alẹ́ ìsí máa lè lọ tiẹ̀ lọ náà oògùn bẹ lọ́wọ́ rẹ̀ iṣẹ́ níta ń bẹ lọ́wọ́ rẹ̀ sùjádà tó bá lọ níṣà ìbáyìí bẹ lọ́wọ́ ọba pé bí ń ṣe kí fi rọ̀ mí lọ́wọ́ kéèsì tí ó rí nìkan àti gbogbo ètò kù bẹ́ẹ̀ náà làwọ̀ ẹnu rẹ̀ náà ó máa rò pé bọ́ yóò gbé nǹkan jẹ ni torí pé kí ibi tó lọ́lá jù ló ti pé yìí ìgbà tó wà lórí sùjádà ibi tó lọ́lá lójú ní ara ẹ̀dá òun ń gbolẹ̀ fún lọ́jíṣẹ́ náà sáà sílẹ̀ sọ ó ní ẹkún fún bẹ́ẹ̀ lọ́wọ́n ọba nínú sùjádà ó kú dẹ̀dẹ̀ ní tẹ̀ bẹ́ẹ̀ fún ló fi tó ń lọ́wọ́. ó pàtàkì mùsùlùmí àmà sọ gbogbo ilé àhírà ẹni mùsùlùmí ń gbé ẹni láyé ayé ò lè jẹ ojúlówó wàyí nà dára lè àkìrà lè xayé lè xayàwá àdàkánu lè àlẹmú lẹ́yẹ lè xayá àlẹxàkìkìyà ìgbésí tó jẹ dòdò ògbésí tí èyí tó jìjì tí èyí ṣàlà ìrànlá òun lòun òun ló kéwù. òun láàyè tọ́ba adẹ́tẹ̀ ó fi fàyè sí ìlìsí fún wọn eléyìí ò ní dápọ̀ à kí lọ́ba adẹ́tẹ̀ sọ báyọ̀ wọn dé tì í mọ́ ẹ̀rù ń bọ̀ pé ìwọ ṣọ́ ìwọ ọba adẹ́tẹ̀ bó ṣe fi rọ́ọ̀dì iṣẹ́ mẹ́tìlá ọ̀sọ̀lọ̀ ó ní ìwọ ìtọ́sílò wọ̀tẹ̀tẹ́kù lẹ́yìn ẹ̀dókùnkùn kéjì gbèsè á tẹ́ ẹ bá mú sùúrù tẹ́hùn wá ń tẹ̀ lófin ọba adẹ́dà bó ṣe fún lójì ṣálásà àlọ́sọ́là pẹ̀lú àníyàn àti dúrójú orí ọba adẹ́dà jọ gbẹ̀ndẹ̀ àríkíyàmà gbogbo ète tí wọ́n máa ń dalé lórí ìyẹn rí bí òwú aláǹtakùn kónkónkónkónkón yà á bójú rẹ̀ ní dr sẹ́yìn. ó pàtàkì ṣe àárò mùsùlùmí lélẹ́yìn ló fi jẹ́ rí pé n máa ń dààbò láwùjọ kìí mi mùsùlùmí tí máa mi ni wípé bóò ni tèmi ń bẹ̀ tí mò ń pé wọ̀ tèmi torí tẹ́ni tó bá ti ń mójútó ìwọ tiẹ̀ tí ń fún ọba adẹ́dà lọ́wọ́ bó ṣe ẹkú fún bọ́lọ̀wọ̀ bá ṣe fi rójìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ìpayà rẹ̀ tirẹ̀ ò ní bàjẹ́ ń bẹ̀ kọba adẹ́dà má bàjẹ́ wà ń bẹ̀. iṣẹ́ Ramadan nù. bàbá adé dàtú sọ wípé àlìjẹ́nà tẹ̀ ń wá sọ yìí o tẹ̀ ń lé tẹ̀ ń lé yìí o àwọn wo ló pèsè rẹ̀ ó ní u'iddat lil muttaqin apálẹ́sì ilẹ̀ ni fún àwọn tí wọ́n ń tẹ̀ ẹ́ ò dà bó ṣe fi hàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam torí wọ́n ń páyà pé ọba adẹ́dàá máa wò mí ọmọ rìn ni ọmọ tí mò ń lò ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ rí tí mò ń ṣe wọ́n wá ń tijú rẹ̀. lòfìjẹ́ wípé gbogbo àkójọpọ̀ ń tàn lé láyé àtọ̀run kọ́kọ́rọ́ rẹ̀ tí ó fi tẹ̀ wá lọ́wọ́ ń tà àtẹ kọ́mọ́ fi ṣẹlẹ̀ sí a takwal. wọ́n bá dẹ́dà tí wọ́n á yìí pé oṣù tó ń fi kọ̀ránì rán òjíṣẹ́ lọ́sílára sílẹ̀ tó ń sọ̀kalẹ̀ nù rẹ̀ kìí ṣe kọ̀ránì nìkan gbogbo tíra tọba adẹ́dà sọ̀kalẹ̀ láyé nínú oṣù Ramadan nínú oṣù Ramadan ni sánmà jápọ̀ mọ́lẹ̀ ẹlẹ́ ó ní ká fi ọ̀wọ̀ pẹ̀lú kíni ó ní pẹ̀lú sọ̀rọ̀ pẹ̀lú àwọ̀ ìgbà kíni túmọ̀ rẹ̀ ká fi fọ ẹ̀mí wa mọ́ kẹ́mi wa mọ́ máa rìn sọ́tún ní sósì kó fi dúró ní ojú kan relatively lójú kíni lójú ọ̀nà ọba adẹ́dà ká fi rí ìmísí ìmísí òun torí ìmísí òun la nídìí tó bá ti mí sí wa àbùsẹ́bùsẹ́ ara wa ó ṣe tó yẹ kó ṣe tó bá dẹ̀ ti ṣe tó yẹ kó ṣe gbogbo ń tọ́ba adẹ́dà dáì tó fún tiẹ̀ yìí ọdá torí tiwa ni ọba adẹ́dà ó rọ̀ pé kí wọ́n máa sìn wá táwa bá ń tún sìn òun bó ṣe yẹ ká sìn òun ní tí òun dá fún wa náà máa sìn wá bó ṣe yẹ kí wọ́n sìn wá táàbà ló pè fún láti ákìlọ̀n hmm? àbílẹ̀kọ́ táàbà ń lé nǹkan kí láàṣẹ ìwọ́n náà láti tó bá tẹ̀ àlọ́wọ́ tán kí ló ní àṣẹ oníkàfọ́ orí balẹ̀ fún un kó lè bá àlàbáríkà gbogbo nǹkan dáǹfẹ́ àfikà káṣètò káfọ́n balẹ̀ fún eléyìí ò ní jẹ́ èèyàn ò ní mọ́lẹ̀ àti tí ń bá ń wá mà tọ́ba wa rẹ̀ ti rí mọ̀ kó tẹ̀lé kó mú sùúrù kó tẹ̀lé kí ni ó jẹ́ ó rọrùn zikrullah ìmáa ti rántí ọlọ́run ọba ń gbogbo ọba kìí sì san tí rẹ̀ nìkan ìmá bẹ̀ẹ́ <laughs> bó láti bẹ̀ kí ló jíṣẹ́ náà sára sọ́lá nù alama ati nafsi taqwa wa zakkiha wa anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha subhanallah wa ba dira fún ẹ̀mí mi ní ìpáyà rẹ̀ wá bá ń fọmọ́ fọmọ́ kọ́ má jẹ́ kí nǹkan kan ó bọ́ sí tí ó bá bàrà nínú rẹ̀ bíi díẹ̀ bó o ṣe fi ó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam torí kéne nǹkan àkọ́kọ́ tí máa ń fọ ẹ̀mí má tó jẹ́ pé tí ọ̀bá ti sí lọ́wọ́ ẹ̀dá ẹ̀mí ò lè má kíni tawhid tawhid. ló fi jẹ́ pé gbogbo àzùká téèyàn fi kú nínú òkè ìṣòro tí fi rí ìyọnú ọba adẹ́dà ohun ìrí kan nínú rẹ̀ tí ò ní jí ní tàfíìdì ni kí ló jíṣẹ́ lọ́sọ̀ àwọn sọ́nà tó ó ní dùn àá ó dà ní zánú ní àdúrà bàbá ẹlẹ́jà ìdá àbíhà wọ́wọ́ sí bẹ́tìnì ìṣòtù tó ń fi bẹ́lọ́wọ́ ọba nígbà nínú ẹja ó ní mùsùlùmí kan kò sọ pé ìgbàgbọ́ òdodo kan mùsùlùmí kan kò ní ti bẹ lọ́wọ́n ọba lórí ìdààmú àti kọ́ bá dẹ́dà sọ ìdààmú yẹn di pẹ̀tẹ́lẹ̀ kí ló pé ó ní la ilaha illa ant subhanaka inni kuntu minaz zalimin ọ̀pá gbogbo ẹ̀kọ́ ló fi jẹ́ pé ààwẹ̀ pàtàkì rẹ̀ ni wípé kó sún ẹ̀mí wa dé lẹ́wọ̀ ògóńgó tí wọ́n fẹ́ kí mùsùlùmí ó dé ògóńgó kí ni an ta'budu Allah ka'annaka tarahu wa in lam takun tarahu fa innahu yaraka kọ́ ọ máa sin bá bí ìgbà jẹ́ kó rí torí kó ń sin bí ìgbà jẹ́ kó rí lòdì lé kó nù kọ̀rọ̀ yàrá kọ́ máa jẹun tó bá ṣe mistake tó bá ọmọ àyálé òun rẹ́jẹ̀ nígbà tó òun rẹ́jẹ̀ òun bí òun wá rò pé nǹkan oṣù òun ti dé òun ti bẹ̀rẹ̀ sí gbé nǹkan lọ lẹ́nu ló ń wá wòye pé ah, ṣásìkò òun ti tó ṣá sẹ́nu ìṣesí ọmọ ẹ̀dá <laughs> nínú ẹ̀wù ni fún bilẹ̀ xẹ́yìn láṣẹ̀dì nínú khairati tí ṣídà wà fún lé lórí olóúnjẹ ó ti wọ́n gbọ́n kan fẹ́rẹ́ kìí sásìkò tí ẹkùn rí ní kí ló túnmọ̀ sí nǹkan oṣù rẹ̀ dìde kátà án nǹkan oṣù rẹ̀ dìde torí kí ni kí n túnmọ̀ nǹkan oṣù àsìkò tí dé àsìkò tí máa tán tó bá ṣẹlẹ̀ lásìkò tí ò tí yẹ kó dé kìí sóhun àsìkò tó yẹ kó dúó tí ò bá dúó kìí sóhun ìsìhádà nù ọwáhùn bóòlù wọn sì wá sí ẹni tó ṣe mistake sínú sáàmù púpọ̀ láàrùn ọláàrùn <laughs> kò sí tí máa dùn mọ́ olùgbàgbọ́ òdodo sí yí pé wọ́n sọ yí pé iṣẹ́ òun kò tí kó lójú ọ̀nà tọ́lá ti kọ́ kó lójú ọ̀nà ìbànújẹ́ lọ́jẹ́ fún nígbà wọn wá sọ fún mi pé ara òyìnlá wọn aláàbùdùlá ọ̀rọ̀ ìpé bọ́yá wọ́n ti fún ní lẹ́tà àdìjẹ́ aláàbùdùlá ṣùgbọ́n máa máa ń kankan dájú ọmọ kọlọ rẹ ọmọ gbogbo sórí ó ní bẹ́ẹ̀ tọba tí ọba tí ìtò tọba dé wọn jáde ṣáájú oṣù ọgbà bọ́ọ̀lù máa bá ìbáadá rẹ lọ àsìkò tó ti yẹ kó dúró tí ọba dúró má dá lóhùn wẹ̀wẹ̀ rẹ máa bá ìbáadá lọ ìdí rẹ fi wá rí pé obìnrin tí ń rọbí tómi bẹ̀rẹ̀ sí wá ẹ̀gẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí wá. ṣé kó pa àwọn tì ní àbíbò àwọn àfáàfi dá lóhùn wípé ní ọjà ìmá kọjẹ́ háì tàbí kọjẹ́ nìfàs tàbí kọjẹ́ kíni ìsìláàdà ṣé o ti bímọ tí ì bímọ ṣé nìfàs làápẹ̀ ó ní rárá ṣé ni ó ní ṣe so gbogbo o ti máa ṣe ṣe rọrùn tó mọ́tò lọ ẹ̀yin ni wọ́n máa yà nígbà àwọn sọ yẹn fún ọ ṣàlùwàlà ṣùgbọ́n àlọ́lẹ́ lọ́mọ ti jáde ìgbà tó bá adé làbí sọ yí pé aláàjì zikiri láì tẹ̀sìmọ̀ yín lọ́rọ̀ kúrò ẹ̀tẹ́ ti sì kẹ́ ẹ gbọ́ ìrántí ọba adẹ́dà ní máa mọ́kàn balẹ̀ balẹ̀ lórí kíni balẹ̀ lórí gbogbo ìtí ń kà ọ́ láyà tó ń páyà lé lórí yọ̀bọ̀ ọmọ pẹ̀lú ọgbọ́n ti gbàgbé kí ní ìmọ̀ àti ẹ̀wà ń bẹ́ gbà náà zikrullah òṣìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ti sọ yí pé ìmánu ẹ̀dá ò lè tó hatta yastaqima qalbu àfi tí ẹ̀mí rẹ̀ bá dúró ẹ ò lè dúró àfi tẹnu rẹ̀ ń bá ń dúró déédéé lórí zikrullah ní gbogbo gbà wọ́n sì rántí ọba adẹ́dà ètò lọ́lá jù ń bẹ tó kéré jù tó dẹ̀ rọrùn jù èwo ni dáhìdá ìlọ́wọ́ kódà o ọba fẹ́ kí eyín rẹ yòókù ọmọ gan bí wọ́n ṣe wà nínú ẹnu rẹ tó wọn ò lè mà dáhìdá ìlọ́wọ́ dáhìdá ìlọ́wọ́ dáhìdá ìlọ́wọ́ dáhìdá ìlọ́wọ́ dáhìdá ìlọ́wọ́ ìkẹyìn. yọpọ pọ̀ ọkàn rẹ pọ̀ síbì kan yóò fún ọ nígboyà lórí òdodo yóò fẹsẹ rẹ rinlẹ̀ ọkàn rẹ wà balẹ̀ bí ìgbà tó ó ní nǹkan kan ṣùgbọ́n òun wọ́n máa wò ó gbé kò tiẹ̀ sí tó ní ẹ̀rù ọ̀bà ọmọ téèyàn bá rẹ̀ ti kú nínú ọ̀rọ̀ tó ìmánì ti dúró èyí kú ti dáadáa ntí ń jẹ́ mùsùlùmí nu tó juwọ́ fún sí ọba adẹ́dà tó bá tẹ̀ ìbí juwọ́ tí jẹ fún ọba adẹ́dà ó sọ fún yí pé èmi náà jọ ọ lójú ó sì ṣe fáwọn ẹni ìtíwájú nù ẹni pàtàkì zikrullah wa du'a ló jẹ́ kí tàwídì ló dúró dáadáa nítorí ọ̀wà máa bẹ lọ́rùn ọba fún jù pé kọ́ba adẹ́dà ó ṣe fún ọ kó mọ ọdún lórí ẹ̀sìn rẹ̀ kó fi tán rí torí gbogbo tẹ́dà bá ní tí ọ̀bá dúó lórí ẹ̀sìn òfó ní gbogbo ń tó bá ní tí ọ̀bá tẹ́rẹ ó ti pàdánù kò látùbọ̀ tẹ́ dáadáa tí gbogbo nǹkan ayé ìjọba jù tó tẹ́rẹ tó rẹ́sìn sí kó dúpẹ́ dúpẹ́ tí ò tó ọwá pàtàkì kéèyàn máa lé iṣẹ́ rí láti fi bó ṣe lè kó kéré tó tí n bá ń tí ń lé láti fi bó ṣe lè kó kéré tó ọba adẹ́dàá ó máa fọ ìròrí rẹ̀ wọ́n máa bá fọ̀ mọ́ tí n bá ń tí ní fífọ̀ mọ́ ọba adẹ́dàá ó jẹ́ kí iṣẹ́ rẹ̀ kó ara rẹ̀ ó láti ṣe tọ́lọ́. ló fi jẹ́ wípé gbogbo nǹkan ní Ramadan láti gbà tí bá ti yọ wá láti gbà tí òun fi yọ padà oríire yóò fẹ́ hàngbà ní tó ha hàn àti ká Qur'an gan kò ní sí torí pé kí ẹnu ò gbé mọ́ àwẹ̀ bá fẹ́ pẹ̀lú ẹ kò sẹ́ni tí lè ni ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́ kó lè jókòó lówó gan ni ó mú balẹ̀ torí wípé kí ni lórí oríṣiríṣi tí wọ́n máa ń jẹ kó àwẹ̀ tó dé ọba adẹ́gà ti mú kó ń bẹ̀ ara wa ń béèrè bí iṣẹ́ ẹ̀fẹ́ gbọ́n ní ìsìn àwẹ̀ ń gbòòrò sáàkì ẹ̀sìn mi láàrin balẹ̀ mọ́ tá a bá ṣínú lọ gbogbo tó ń sàn yẹn ó dé wá bá sí ó ti mú òun náà balẹ̀ ni kí ni ó sì ó kéré jù kọ́ máa ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tó bá lè tẹ̀síwájú subhanallah alhamdulillah wàlá ilá ilá lọ́lá akbar wàlá hawla wàlá quwwata illa billahi al-ali al-azim tó bá lè fi kún wàlá magfirli warhamni wadini wàáfini warzuqni àtàdìkáp àtàdúà ó ti pé sínú ẹ̀ nínú tàbí nígbà tó bẹ̀rẹ̀ lórí iṣẹ́ lásán àfúnláyé pé yàrá sùn lọ́la torí gbogbo kòránì tẹ́ ń ká èmi ọ̀má kà ó lẹ́yìn àti à ń parí Ṣébí ńgbà tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ sí nàbí ilá ẹ̀mú tá ń sọ fún wípé títọ́ ń mú un lọ yìí mo ti ẹ̀kírẹ́ǹsì àwọn ẹni yìí n ò ní lè ṣe sọ fún bá dẹ̀dà wípé kó tún mọ́ rìdíùsì rẹ̀ kó tún máa rìdíùsì rẹ̀ ọmọ ẹtí mò ń ti ń gbà bọ̀ wọ́n rìdíùsì wọ́n rìdíùsì ó ti di wá ẹ̀ máa ń lóòjọ́ ó tún ní kí n tún padà ní ń tijú ní ń tijú ọ̀gá dẹ̀dà. ọlọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ìṣẹ́ lọ́ta ó ní yá sọ́lọ́lá <laughs> ó ní kí máa ṣe subhanallah wala hamdulillah wala ilaha illallah wala hawla wala quwwata illa billahi àárín náà gbogbo ń tọ́ kàálẹ̀ ìtọ́lọ́ ọ̀rọ̀ àyíké ní wá ń kọ́ ń bẹ̀ <laughs> òjíṣẹ́ lọ́dọ̀ àtọ́lá ni máa ṣe tọ́ ọ bá ti sọ bá ń sọ aláàmọ̀ foríjì mi kẹ́mi wàhádìí ní tọ́nù wàá fi ní májẹ̀rin ìnira nínú gbogbo gbèsè ayàtọ̀ mi wàrúzúkú ní rọ̀ mí lọ́rọ̀ pèsè fún mi ọwọ́ àkà ó ní èmi àtọ́ba adẹ́dà àti ta ọ̀mì báyìí ó mú márùn èmi náà mú márùn tí ó ṣe lára tó láàmù ó ní ara wa oore tayé àti tọ̀run òun ló kú sọ́wọ́ ní kó lọ yẹn o sallallahu alaihi wa sallam orí ayé àti tọ̀run ó ti kí ló ń fẹ́ láyé àtọ̀run tí ò ti kó sínú ilé torí wípé ká lè ṣàgálà ara wa èyí ká kíkọ̀ ara wa bízì pẹ̀lú tó bá dẹ́dà ní ààfì máa rí oríṣiríṣi ká wípé àwọn sálàf tẹ́lọ̀ madam bá ti dé wọn èé ṣe nǹkan kan mọ́ kódà wọn ṣe tààlí ń bá ń ṣe ń ṣe kí ni wọ́n máa ń ṣe ìkbáàlù alọ́wọ́ bí tìláwọ̀ tẹ̀lé kọ̀rán wọ́n kà máa ka kọ̀rán wọ́n máa ka kọ̀rán tá a bá gbọ́n tí wọ́n ń kà tí wọ́n ń ṣe ẹ̀rọ ọlọ́run ló bá wa nílẹ̀ ẹlẹ́ẹ̀bí torí ilẹ̀ ẹlẹ́ẹ̀ láàpẹ̀ tá a bá fi kọ̀ǹpẹ́ rẹ̀ pẹ̀lú àwọn síwájú ìmáàmù Muhammad bin Ismail al-Bukhari rahimahullah tawasa tí a bá ti sálámà àṣùbà yóò fi Kùránì yẹn bá ti ń kí magrib báyìí ó ti sọ̀kan kalẹ̀ ìdá kẹta kùránì ni ó kà lóru kọ̀ọ̀kan nígbà tí ramadan bá parí yóò ti parí kùránì ní ogójì ìgbà ọ̀rẹ́ mi àwọn pé ìrìn bẹ̀rẹ̀ sí bàbá lájọ àfáà rẹ̀ àfáà mọ́sáàbù rẹ̀ tó ìmáàmù Bukhari kánà Shafi'iyya Shafi'i kó tó rìn sí ilmul hadith torí kó ṣe ìbá ẹ̀sìn rẹ pẹ̀lú mọ́láàbù kan tó súnmọ́ ọ̀rọ̀ ọ̀rùn kó tó ń dé ipò wípé ọwà fa òfin ọ Imam Shafi'i ninu Ramadan rahimola Ramadan wasa ọgọ́ta àgbà ní ma parí Quran 60 times tọ́n bá ń gbọ́ ti sheikh islam ibn taymiya sábà máa kéwù rẹ̀ rahimahullah àwọn tọ́wọ́sọ ibn qayyim jawzi rahimahullah àbí táwọn tí ó jẹ́ pé a bá ló gbà á ti ẹ̀rí wọn báyìí àwọn wo bàbá aláàjì abu abdulrahman muhammad nasiruddin al-albani àti abu nasirullah sheikh abdulaziz bin abdullah bin baz àbí al أسد النجد محمد صالح بن الحسيمين رحمه الله رحمة الله tó ń bá ń gbọ́ ìṣesí wọn pẹ̀lú Qur'an tí ó máa jẹ́ jẹ́ nínú ọkàn rẹ̀ ní pé ọlọ́run kan náà lálẹ́ ìjábọ̀ fún pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ní ìṣá Sheikh Salih ibn Uthaymeen ní ohun ọ̀fẹ́ tayọ hadith tó sọ yí pé ká má parí rẹ̀ ju ẹ̀kan níjọ́ mẹ́ta lọ ní àìjẹ́bẹ̀ ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́ta ò káwọn mọ́ sọ̀rọ̀gún bá rọ̀ṣùmúlá àwọn tàwátà ibi tó ti ń bá ń sọ̀rọ̀ tó ti ń ṣe àwọn àkárì yóò kò tó wọ́n lọ́mọ̀ gbọ́ tí ń ka kùrán ní ka kùrán ní ka kùrán nígbàtà wá Muhammad Nasir ní àlàlàbáni ṣàmọ́lá ọmọdéwà tọ́ kí ni tí akẹ́kọ̀ọ́ sọ́lẹ̀bẹ̀lẹ̀ ilé kí ni ọ wà parí sí nígbàtọ̀ bá rí gbogbo ilé ìgbẹ́ àbájọ àbájọ wọ́n lu àsìkò wọn fún tọba adẹ́dà ọba adẹ́dà náà wá gbá wọn náà gbogbo àwọn tí ó distract èèyàn ó wà láyé tí wọ́n náà ṣùgbọ́n kí ni wọ́n ṣe wọ́n tẹ̀lé gbólóhùn kan gbólóhùn kan ni bin husni al tí ò ní ṣe àlékún kankan fún àlìkìyàmà rẹ̀ kọ̀ọ̀yà pátìsẹ́gbẹ̀ẹ́ kan mọ́tàfíì wọ́n máa ìpè tọ́nà wọn bá ọ̀bẹ ló fi jẹ́ wípé kìí sí pé wọ́n ń ka kùránì mọ́ wọ́n ń líìbù kùránì ọmọ ìyá tí ka láàrin ọ̀sẹ̀ méjì ọmọ wọ́n bá ní yọ àbákárà kò lè ṣe fún gbọ́ òun hà òun ọ̀gá máa ó ṣe rí ìwọ́n ti sọ òjíṣẹ́ náà sáà sọ́nà ti sọ pé tà á lórí ọkọ̀ á ẹ bá kùnrin á ní múlẹ̀ ẹ orin yínú orin wá ní òun fọṣọ ni ọmọ kà òun ṣe rí ǹjẹ́ ọkàn di ọlọ́wọ́ pé o lè kà á nìkan ní ìgbà tó ọba jókòó sí tọ́lẹ̀tì gbogbo ibi tó bá wà tó ọba ń ti ń ṣe ráìtì ọkàn nínú àwọn ọmọ lọ́dún ìdí mílíọ̀nù ní bàbá mo ṣé kùránì ò lè dúró bí fáti àti dúró ni mo ní lè dúró oníbòòlù yóò ṣẹṣẹ mọ ní bóò ti mọ kàfáàtì àrẹ̀gúláìlì náà lọ́wọ́ mọ kàkúrà àrẹ̀gúláìlì àti àkùnrin nira ni tó bá serious dáadáa láàrin oṣù mẹ́fà ọ̀ àkùnrin ṣùgbọ́n kí ló nira mẹ́ mọ̀rọ̀ ọjà tó bá ti ṣe mọ̀rọ̀ ọjà ó rò pé ṣì wà ń bẹ̀ ni ó ti gbà tó bá ní kó pin kódà kòkòdì rẹ̀ yọ́fẹ́ ẹ̀ka tó ń gbàdọ̀ ẹ̀kọ́ gbogbo ń tó rò kó wà ń tẹ̀ kò sí mẹ́mà ó sì fò lọ́tọ́ yí pé kí ni ìwọ náà bá múlẹ̀ a ní ìwọ <laughs> odidi òjíṣẹ́ lọ́sọ̀lára sọ́lá nínú oṣù Ramadan Jibril alayhi salam ìmọ̀ wá nímọ̀ sáà tọ́ fún tọ́ fún tọ́ fún tọ́ fún kó lè bá ṣe kí ni kò fi dúró ọ̀kan nínú àwọn ọmọ àyà ń béèrè lọ́wọ́ ní àyàṣẹ́ ah, ìpọ́nìyàn àwọn àfáà wa ní haramu yẹn àwọn ìmáàmù yẹn ṣé wọ́n máa ń ṣe mistake lọ́sẹ̀ àpọ́n ní à ah, ọ̀ràn yẹn ní kí wọ́n ṣe mistake ó ní àà ah, ẹ̀tún dé wọn ní à nítorí tí wọ́n jíṣẹ́ náà sàásálà tó fi di wípé ọha ó ń béèrè pé àfihàn ọ̀bẹ́ ṣe ọ̀bẹ́ yóò sí nínú agbo ni tòun òun ti wọ́n á gbé fídíò kù zálíkà kìtàbù láàrin ọ̀sìn àwọn ọmọ wa àwọn àfa wa kéékèèké ní àjọkọ̀ tó bá gbé wọn jáde wọn kà wọn ibẹ̀ ló ti há fún ó ti há fún àwọn àmọ́ níwájú kàwá ó ti zálíkà kìtàbù kó tẹ̀lé ara ẹ̀bà kò sí pè mọ́ ọlọ́run ló ń dé ọṣẹ bẹ́ẹ̀ sí mọ̀ ẹ́kẹ̀ẹ́ ọṣẹ bẹ́ẹ̀ sí fún lẹ́yìn. kò ṣe bẹ́ẹ̀ sí ṣọ̀rẹ́ ọ̀dẹ̀ pé ìṣọ̀rẹ́ mú tẹ̀ ó àwọn prógráàmù rẹ̀ sí inú ọpọlọ ni bí ó ṣe máa dálẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó padà ọ̀bẹ̀ padà tẹ́ mẹ́ta àwọn ẹrù jẹjẹ tí wọ́n ń bẹ ní ẹ̀yìn ìmáàmù àwọn ni wọ́n sẹ́ pé sílẹ̀ ṣé kò bó tẹ̀lé fẹ́ ó fẹ́ dáǹsì wọnú kùránì báyìí kùránì ní rárá ó fẹ́ sípò ní ó fẹ́ sípò lẹ́ wọ́n tó fèsì lẹ́yìn. ìpele ni pé ní tí nǹkan bá tẹ̀lé sójì sí náírà kò sẹ́ni tí ó gbọ́n bẹ́ẹ̀ lórí tí wọ́n bá rí kí ló bá rẹ̀ dà oníwàkánná fọ́tò láyé àlẹ́ká àzúlùmọ̀ ọlá mi èmi gan tí mo dá ọmọkùnrin mo parí nǹkan bẹ́ẹ̀. ló fi jẹ́ pé ẹ jẹ́ kí kùránì tá a máa kà nínú oṣù yìí kọ́ yàtọ̀ sí ìtàǹtí ń bá bọ̀ tẹ́lẹ̀ ìnáyà wa pẹ̀lú ti tẹ́lẹ̀ lọ látara pé kí ni ọba àmà kàlá kàdá tọ́mì ń bọ̀ bá yọ̀ dà ọ́ máa wọ́n bá yóò yà ọ̀ lẹ́nu nígbà tí ọmọdá mi ọba jíde ìwọ náà máa béèrè lára pé ṣé mi náà ní ṣá. gbogbo àwọn tẹ́ ń rí tí wọ́n jẹ́ ẹrù jẹ̀jẹ̀ nínú rẹ̀ àwọn náà ò rí báyìí tẹ́lẹ̀ ó ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ọba adéda ní káwa náà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ń fi ń gbà wá níyànjú lẹ́bí náà jáde òfin náà lẹ́la àdìyẹ náà ṣubú lánàá wọ́n ń lọ́wọ́ àwọn tí wọ́n ń ké gbìyànjú lójú ọ̀nà wa á tọ́ wọn sọ́nà lójú ọ̀nà wa tí ó fi rọ̀ wọ́n lọ́rùn tí wọ́n fi máa ṣe bí ẹni fẹ́ràn jẹ̀kọ́ torí dájúdájú àwa pẹ̀lẹ́ ni tí bá ti ń ṣe dáadáa torí pé ẹ̀rí ọkàn jẹ́ pé ọba adẹ́dà wà o ọkàn ṣoṣo ni o ọmọ ń tà ń ṣe o ọgbọ́n ń tà ń sọ o ó mọ̀ ń tà ń rò o ọ̀hún wá ń ṣọ́ra kó wọ́n má dàbí gba ọlọ́run ọba ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan lópin ìgbà tá a bá ti ṣe báyìí ọba adẹ́dà yóò rọ ìpín ti wá nínú ayé fún wa ń bẹ̀ tí ó fi rọ̀ wá lọ. ẹ má bẹ́ẹ̀ nìkan tí ó kó wọ́n ti ṣe pólísì báyìí wọ́n ti ṣe pólísì báyìí rárá. polisi tiwa níwájú ọba adẹ́dà òun sọ fún un kó ṣe ní fún wa kí tiwa rọ̀m bẹ̀ kí tiwa má lè bẹ̀. ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè máa wò wípé ah tí wọn náà bá kọ nǹkan tó ọba ta sí lágbájá tó ọba tẹ yóò fi chẹ́ẹ̀kì nǹkan. <laughs> láti gbà tẹ́ǹtì ń ṣe kí ni Hmm? àtìgbà tí wọ́n ti ń ṣe wípé ẹ̀jẹ̀ àfẹ́sì ẹ̀jẹ̀ àtàlùwẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ àṣekínní ó jọ́ lórí ìlú nìsín ṣó ń dínkù sí ni àbọ̀ ń pọ̀ sí torí wípé kí ni ọ̀gọ̀ọ̀rọ̀ pété eléyìí kìí ṣe torí ọlọ́run ọba ni torí olúkálukú náà fẹ́ hàn ní kò sí ìkíláàsì bẹ́ẹ̀ tí wọ́n bá dẹ̀ ti sí ìkíláàsì bẹ́ẹ̀ kò lè ní nàìjíríà kò lè lérè ah! àwọn tó fún wọn gbogbo ọgbà nílè sallallahu alaihi wa alihi tó fi pèpè ń jọ́ náà lọ́hùn àkójọpọ̀ wo ló tó àkójọpọ̀ hajj kò sí ah kí ni kèbèrè sọ onítọ́ba jẹ́ the greatness of nation ìtẹ́yàn le kọ́ bàbà with smallness of means ṣùgbọ́n ìtẹ́yàn ní kápá tẹ́yàn ó fi achieve mission kéyàn wọ́n kéré gan lèyàn sí jọ́ọ̀jì ẹ̀dá o ni ta ni ó tó máa máa sallallahu alaihi wa alihi wa sallam kò sí ní kò sí social network àbúwà àgbà yẹn ẹ́ kò sí gbogbo nǹkan tó rọrùn ní síbẹ̀síbẹ̀ wọ́n يبلغن هذا الامر ما بلغ الليل والنهار ولن لن لن يترك الله بيتا من مدر أو وبر إلا أدخله الله أعلى الدين بعز عزيز أو بظل ذليل عزا يعز الله به الإسلام وذلا يذل الله به الكفر صلى الله عليه وآله وسلم ẹ̀sìn gbogbo ibi tí oòrùn bá ń tí ràn dé tọjọ́ ń débẹ̀ ẹ̀sìn yẹn wọ̀ bẹ̀. láì kò sí mi láíláí kò lè ṣẹlẹ̀ ọba adẹ́dẹ́ ò ní dá ibì kan sí nígboro ni o níletò ni o lóko ni o nílùú ńlá ni o àti kó gbé ẹ̀sìn wọ̀bẹ̀ yóò gbé wọ bẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú mọ́tómọ́tó àti yẹpẹrẹ mọ́tómọ́tó tí ó fi gbé ẹni tí ń bá ń ṣe tiẹ̀ ga tó bá jẹ́ mùsùlùmí tí ń pèpè sí ní lórí òdodo àti yẹpẹrẹ fún ẹnikẹ́ni tó bá lóun ó kojú ìdà Islam tòbítẹ́ táwọn èèyàn máa ń sẹnu wọ́nà wọ́nà tí wọ́n ń pẹ́tẹ́pẹ́tẹ́ mọ́tì ẹ̀jẹ̀ yìí ò dìstọ́ọ̀bù rẹ̀ ìwọ mójútó ẹ̀sìn ìsìláàmù rẹ̀ mójútó ìsìláàmù rẹ̀ ibi tó bá kù sí máa ṣe gbìyànjú lórí rẹ̀ bó ṣe yanjú rẹ̀ tí ó fi gún régé ọba adẹ́dà rí ọ bọ́ọ̀bá tí ń ṣe gbìyànjú yìí sí bẹ́ẹ̀ lọ́ba adẹ́dà kìí kúnyà lọ́wọ́ kí máa gbà á ṣe é fúnyà ni àwọn afáwa ní ká mọ̀ sọ pé ọlọ́run ó kún wa lọ́wọ́ ẹni tí ó kún yàn lọ́wọ́ ẹni tó jẹ́ wípé ó lágbára bí tiẹ̀ láìtìjọ ṣe díẹ̀ kémi náà ṣe díẹ̀ ṣùgbọ́n ní tó yẹ pé láhàólà ilẹ̀ àríyìn wá bá ń gbé ni wá bá ń gbé ni tó bá bá yẹn gbé ìgbé ni tòṣùká tòṣùká ọ̀ àmọ́ ẹ̀yàn kó bá adẹ́dàbà gbé ni. kọ́mọ̀ bá ti wájẹ́ ń bẹ̀ a ma ṣàdúwà nínú gbogbo sùjúdù wa nínú gbogbo ààyè wa bá ń ṣe ń a ma ṣe fúnra wa a ṣe a ma ṣe fún gbogbo orílẹ̀-èdè mùsùlùmí ẹni ní ìsìláàmù lòun ó kojú kò a sọ ni Abraham tó lóun bọ̀ tó lóun fẹ́ hó káàbá pẹ̀lú gbogbo tí ń kó bọ̀. grandfather òjíṣẹ́ national ọ̀tọ́nà kí ló sọ ó ní abálé ìbẹ̀ ọba adẹ́dà ní sọ làkúnmí tèmi ẹdẹ́ mi kó ilé yìí ní ọba tí ń sọ ẹ̀fílẹ̀ fún yọ́sọ̀ nǹkan rẹ̀ islam ọba tó ní islam àdúrà tiwa ni wípé àdúrà òjíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ sọ̀lá kí làdúrà rẹ̀ aláwọ̀ ya wọ níyẹn lè islam wa ahlihi sabitni alẹ́ islam hatta alẹ́ kọ́kọ́ wa alẹ́ àlẹ́ wọ́n bá tó jẹ́ pé ìwọ lòun ṣalákòóso wá ní rẹ̀ lórí islam o káwá pàdé rẹ̀ pẹ̀lú rẹ̀ níbo láti pàdé rẹ̀ inú firdaus pẹ̀lú jíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ sọ́nà àtàwọn anábì ọlọ́run ọba wàsídẹ̀kì òṣùwádà wàsọ̀lẹ̀ṣì fẹ́fẹ́ ti wá rílẹ̀ àwọn tí wọ́n bá ń dètè kí lọ bá dẹ́dà sọ wà makaru orí wà makaru Allah wallahu khairul makirin kọba dẹ́dà bá dìtì mọ́ kọba yẹjú wọn àlàfíìlà àlàmọ̀fíìlà mọ̀gáṣídà bá kojú wọn pẹ̀lú gbogbo tó bá ní dáwọ́ sí tiwa rọ̀ wá lọ́rùn bẹ̀ kátàrí kátàrí kámọ́fàtì kò nínú oṣù yìí àti fún mùsùlùmí ewu ni tinú oṣù yìí wá peléke yóò náà bẹ̀rẹ̀ náà. èmi àtọmọ ń ṣe tá à ń bọ̀ tàtí mo ní ọ̀gẹ́ta ara rẹ̀ ten mo ní thirteen ó ní jimá ní eleven sátidé twelve ṣó ní mi sunday ni mo ní ara <laughs> wednesday ni <laughs> ó ti rí kí lọ́fàdà mi wò bẹ́ẹ̀ torí kó fi wà lọ́rùn nínú kòtókòtó iná ló fi wà lọ́rùn báyìí èyí tó kù náà kò fi wà lọ́rùn umrah hajj kọ́ bá dá padà sí dáadáa ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ torí tó o bá ń kéjì omi ọmọ bọ́ lójú rẹ̀ kàábà tó jẹ́ wípé èèyàn bíi one million lẹ́ẹ̀kan ṣoṣo wọ́n máa ṣe wàsóṣò níwájú rẹ̀ báyìí ọwá di wípé ọ ma ka èèyàn bóyá ló fi rí ọgọ́rùn-ún kà níwájú kàábà nísìn ọba dẹ́dà ẹ̀ṣùfà annẹ́lẹ̀ azab iná mọ̀mìnì iná mọ̀mìnì bá a gbé kìíní bá a kásẹ̀ àjàkálẹ̀ àrùn kú òun bẹ́ẹ̀ forí jìn wá bá a kásẹ̀ rẹ̀ kú orílẹ̀-èdè gbogbo mùsùlùmí àtàrí májà nìkan aburú ń bẹ̀ àwọn tí ọba adẹ́dà fi kàn kọba adẹ́dà kọba mú kó fún wọn àwọn tó ti mú kó fún kọ́lọ́ májà padà sí i gbogbo ń táàfì tẹ̀sùn tí ó fi rọ̀ wá lọ́rùn táàfì jábọ̀ rẹ̀ pẹ̀lú rẹ̀ wọ́n lọ́wọ́n bá fún wa èyí tó pàtàkì jù ń bẹ̀ òní kí ni ìmánu tí ìmánu bá ti dúró àti ìsìsìláàmù ọ̀yẹ̀jú kájúwọ́jú sẹ̀fófin ọlọ́wọ́n ọba ọ̀yẹ̀jú táwọn ilé ìbá ti dúró ìkíláàsì ọ̀yẹ̀jú ìkíláàsì bá ti yẹjú àá ní tẹ́wọ́ kúrò títẹ́wọ́ kúrò bá ti yẹjú táà gbogbo yòókù wà ní tìjà ilọ̀ Allah subhanahu wa ta'ala yóò yẹn jù kó lọ́wọ́ ọba ṣe nírọ̀rùn fún wa pàápàá jùlọ kó bá ṣe rọrùn fún àwọn àyàwò àwọn wa gbogbo inú Ramadan ló yí pé àkàndá wọ́n tọ́jú ọkọ wọ́n tọ́jú ọmọ wọ́n tọ́jú ara wọn gan wọ̀nyí tọ́jú wọ́n tí wọ́n wà sí títí títí ilẹ̀ ó tún fi súnmọ́ tílẹ̀ bá tún fi mọ́ náà báyìí ó tún dọ̀sán náà àárẹ̀ kó bá dẹ̀ dàmọ́ jù wọn lára rẹ̀ kọ́ jẹ́ kí wọ́n bá níbi tó lérè pẹ̀lú wa nínú Firdaus náà àlẹ́ náà gẹ́gẹ́ bá a ti sọ síwájú nínú oṣù Ramadan yàtọ̀ sí kó jíṣẹ́ náà làásìlá máa ń kakọ̀ áàlù tó pọ̀ ẹ̀gbà wa ní atẹ́gùn gan máa ń yájú ni lẹ́gbẹ̀ẹ́ títọrẹ òjíṣẹ́ láti láàrín ọ̀sọ́nà ẹ̀yìn ní wípé kìí dẹ́nì kan sí ń ṣe fún ara ń ṣe fún ẹbí ń ṣe fún ara àta káwa náà ṣe bẹ́ẹ̀ débi wípé a rí nínú àwọn kùfáà Jew Yahud nínú oṣù Ramadan wọ́n gbà síláàmù wọ́n dẹ̀ máa kékòrò wọ́n gbà síláàmù wọ́n dẹ̀ máa dìde kí tààjú lóru wọ́n gbà síláàmù wọ́n dẹ̀ ṣe nínú àwọn àyàwà bí wọ́n lè à gbogbo ń táwọn bá ń fẹ́ inú Ramadan làwọn máa ń tọrọ rẹ̀ lọ́dọ̀ ọba ẹlẹ́dà ìdẹ̀ máa ń fáwọn torí istidraj ẹ̀dẹ́ ẹ̀tàn ah, rahmaniya òun pé ọba rahman lòun òun òfin orí òun mọ lórí ẹni kankan ọkàrí gbogbo ẹ̀dá mùsùlùmí ó dúpẹ́ kí náà fi dúpẹ́ a dúró déédéé lójú ọ̀nà rẹ̀ kọba adẹ́dà kó fún wa ní ìdúró déédéé títí dìgbẹ̀yìn nínú sọ̀dáwọ̀ ká má gbàgbé ọ̀rẹ́ títa fíṣẹ̀bílì láìdẹ́pọ̀ lẹ́rẹ̀pẹ̀tẹ̀ àtàwọn opó àtọmọ òrukàn àtàwọn aláìní ká má gbàgbé láti náwó sí wọn bá a bá ti ti síta sí mínímọ̀mù tó bá adẹ́dọ̀ ó fi sẹ̀sán ìlọ́po mẹ́wàá ni kọba adẹ́dà kó fún wa ní ìgboyà láti ṣe láti fi wojú rí rẹ̀ kó má wà jẹ́ ọtán bẹ̀ kó jẹ́ ká bá níbi tó lérè kó má dàlú àláyà náà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا now gẹ́gẹ́ bí àsìkò àwọn ní láǹfààní àti lè bèèrè lọ sí inshallah but um, àgbà ìbéèrè díẹ̀ láàmì ẹsẹ̀ kan wọ́n ti bèèrè ní wípé béèrè wípé ní ayé nísìn tó ṣe wípé ọ̀gọ̀rọ̀ àwọn household um, items bí diapers bí cotton wool bí tissue paper bí àwọn household items generally tó yẹ pé àwòrán máa ń wà lára rẹ̀ àwòrán bẹ́ẹ̀ ni so wọ́n béèrè pé báwo ni èèyàn ti lè kó pẹ̀lú illustration tó yẹ pé a ò sì fẹ́ kí àwòrán kó máa wà nínú ilé kákó wọn sínú kọ̀ǹtẹ́nà tí ó fi níwà expose wọ́n lè jẹ́ nylon tí ó láwòrán tó tóbi kákó wọn sínú rẹ̀ láti ti avoid it. wọ́n tún bẹ̀rẹ̀ wípé ẹni tí ó gbàgbé láti wẹ oṣù ó dáwọn jánábà ó ti wá kò lè ó kí fájú ìgan ó ti lọ ibiṣẹ́ so ọ̀nà ló ti wá rántí so ìbéèrè wa ni ó pé ṣé yóò darí padà sílé kò ní kankan tí ó fi padà sílé alẹ́ ló sì máa tó wọlé àbí àwọn ni ó ṣe ẹ̀. fi ibi iṣẹ́ bẹ́tírùmù wà ń bẹ kó wọn bẹ kò kírun ṣùgbọ́n tí ó bá fi jẹ́ wípé kò sí bí ó ṣe kí irun kó ṣe tẹ̀yẹ́ mọ̀ kó koki bí ó ṣe mára ìbéèrè kan àbí eh, one two three Assalamu alaikum Sheikh. Mo fẹ́ àyákùnrin màtọ̀, Assalamu alaikum. Mo fẹ́ bẹ̀rẹ̀ nípa ìtẹ́ báwa dáwọn ní pípa. Eh, tó bá padà délé, ṣé yóò yóò yóò wá tún kí? Kò ní tún kí, eh, torí ń tọ́ pàtàkì lé lórí ó ti ṣe bọ̀tí bó bá ti délé báyìí ẹni ìrun tó tẹ̀lé ó gbọ́dọ̀ wẹ̀ kó tó mú wa. lákùnrin ọkọ rẹ sá ẹnìkan ló bí mí ní èdè máa ní máa béèrè sá wọ́n ní pé olùṣòwò ni wọ́n sá olùṣòwò ni wọ́n so àwọn yẹn máa ń gba ọjà lọ́dọ̀ wọn tó pọ̀ so but wọ́n wá fẹ́ yọ zàká so táwọn bá gba ọjà lọ́dọ̀ wọn wọn ní ti sanwó wọ́n ní tí táwọn fẹ́ yọ zàká ṣé káwọn pásítọ̀ owó táwọn àwọn èèyàn jí àwọn bẹ́ẹ̀ ni ọkẹ̀ yìí tí wọ́n tí wọ́n tí sanwó yẹ fún wọn ó fi ọ̀gbà káàtì lórí rẹ̀ bẹ́ẹ̀ yóò gbogbo tó ní ìta àti tó ní lọ́wọ́ ní ó ṣe papọ̀ torí owó rẹ̀ náà ni yóò yọ zakat ẹ̀yìn ló fọkàn nípa ti pé ká kíyàn parí kòránì ní ìgbà tó ju ẹ̀kan lọ ní àárín ọjọ́ mẹ́ta pẹ̀lú àdìsí yẹn lọ́wọ́ láti ṣe mẹ́sìtà. pẹ̀lú ìṣe sí àwọn sálàfù àtàwọn àfáà ńláńlá yìí nítawọn àfáà padà sọ ni wípé tínú Ramadan yàtọ̀ torí wípé tá a bá gbọ́ gan òjíṣẹ́ náà sọ àṣọlá wọ́n ní Jibril alayhi salam ọmọ ń wá ìṣemọ̀rọ̀jà pẹ̀lú òjíṣẹ́ lọ́fà àtúnà wí máa ń parí Quran ju ẹ̀ẹ̀kan lọ definitely ẹ̀gbá mi ò sọ pé bóyá ní bí ẹ̀mẹ́wàá definitely yóò ju normal kìíní lọ́nà tí nínú àwọn afáwà tí wọ́n tó náà ní pé kínú Ramadan máa torí wípé oṣù rẹ ni káṣe pẹ̀lú constant recitation pé kò tiẹ̀ sí ìbáàdà kan tó mókè nínú Ramadan di kásàmà ka Quran gbogbo wa kásàmà ka Quran gbogbo condition tá a bá wà ó rẹra ni àwà lójókòó ni àwà níjò kásàmà ka Quran wọ́n ní ìyẹn ló mú jù and uh, <laughs> ọ̀kan nínú àwọn ọmọ ya. ó ya ohun gẹ́rẹ́ lẹ́nu ó kàn wó ní pé ah, tẹ́rù o tẹ́ tra ìdíní ìwò lẹ́yìn ẹ̀yìn àṣùbà bàtà ni máa kí zúmbà ó ti ká jùlọ mẹ́wàá ó ní ń gbà mo wá bá gbogbo àsìkò tó ń lò social media Facebook àti gbogbo yẹn mo ní ṣírò gbogbo ẹ̀ <laughs> mo ní ó rí àwọn nǹkan tó yẹ kó o ṣe pẹ̀lú rẹ̀ tó o ṣe ó pọ̀ gan because wọ́n ti yẹn bá pé kásẹ̀tì jọ tó ń bí fún àwọn ẹ̀ ní rùdúùdù bí kásẹ̀tì bí áwà mẹ́fà áwà <laughs> mẹ́fà láti ẹ̀sọ́ yí pé bí irú àwa tá a máa ń kata mọ́rege báyìí ní pé júùsù kan ọgbọ̀n ìṣẹ́jú àwọn ah, mẹ́fà àwọn jùsù méjìlá nù bá jùsù méjìlá and eh, ẹ wá fi sẹ́yìn láàrin ìjọ méjì ìsúnjọ mẹ́ta yóò lọ parí ẹ̀ síbì kan ó wò dẹ̀ lè sọ pé gbogbo àwọn rùdúdú pẹ̀lú yẹ kíláàsì ni olúkálukú náà fẹ́ pọ̀sáfẹ́ kí wọ́n gbọ́ mi ní ìfẹ́ kíláàsì alára yìí àti gbogbo èyí tí wọ́n sábà wọ́n fẹ́ pọ̀nù but ètò ọ̀kà pamọ́ pẹ̀lú kùnrin àti kíkà yìí làṣẹ kíláàsì ibẹ̀ àti pé ìyẹpẹrẹ ara ẹni fọ́bà dẹ́dà lórí rẹ̀ ó máa pọ̀ ń bẹ̀ẹ̀kẹ́ tó fi jẹ́ pé gbígbà rẹ̀ ó rọrùn yóò ṣẹlẹ̀ ní gbogbo ìtàǹbáka ìkiri àwọn instances wà ló fi jẹ́ pé nígbà míì tí wọ́n bá rọ pé ah, ẹ̀ẹ̀dẹ̀ fáwọn ilé ní rúdú àwọn afá náà sọ pé àwọn kan ti ń ṣe àwọn tí wọ́n bá ń ṣe tí wọ́n dẹ̀ ń ṣe pẹ̀lú ìflas kọba àdẹ́dà lẹ́sìn lọ́wọ́ wọn bọ̀dì àwọn òní táàmù fún àwọn oríṣiríṣi yẹn torí ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí yìí aburú ti ń kọ̀ọ̀sù ó pọ̀ jù tí ń mú wa lọ gbàtọ́ bá fi di wípé mùsùlùmí torí pé eh, kódà téèyàn bá jẹ́ níbi díẹ̀ àwọn fẹ́ ká fọ̀wọ́ rẹ̀ wọ̀ ọ̀wọ̀ ìjẹ́ ọmọ èdè ènìyàn ká fi wọ̀ torí kéni ẹni tó jẹ́ kéfèrí gan tá a bá pè é kí lọ́ba adẹ́dà sọ ó ní bil hikma wal mu'izatil hasana wajadilhum billati hiya ahsan ó wá sì parí inna rabbaka liman dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin kásì gbogbo eléyìí ẹni tí ò bá gbọ́ yé tó há sínú kankan àbẹ́jì táwa náà wá sínú situation yẹn ní sẹ́yìn tí wọ́n bá fi nǹkan báyìí lọ ṣe understand so gbogbo àwọn eléyìí ni ká fi ṣọ́ra ó mọ́ fi di wípé sáàlá ń ṣe tó wọ́n yẹ pé à ń kàn fi ń gba iṣẹ́ ara wa jẹ́ ni kó tó di pé àlọ́ jábọ̀ fún lọ́wọ́ ba kọba rẹ̀ra kó mọ́sà jẹ́ àgbọ̀ yìí. ẹ sọ fún wa nípa àlánẹ́sà báwo ni ṣé ilé ìkó àwọn kèkèrè sínú wípé nìkan ó lára sí kèkèrè kan tó tó dá lórí ó jáde láyé kékeré. bẹ́ẹ̀ èyí ò lè lára àlìjẹ́nà fún sí kékeré. kékeré ò lè kò lè lára àlìjẹ́nà àbí tó bá gbà fìlàmù pamọ́ lọ́yà kò táwọn èèyàn ọ̀mà ẹ̀ ṣùgbọ́n kò sí kékeré kan tí èèyàn lára àlìjẹ́nà sí. ẹnìkan wà tán ó ti jẹ́ bí ìṣe rẹ̀ tó bá ti kírun àtúgbà fún wa tán. nígbà tí wàá jìkan yóò pa ọmọ kiri rẹ̀ jọ tó yóò máa sọ àlá tó ṣẹlẹ̀ tóun pé ẹnìkan ní olójú òun ló gé òun lórí kíníkan kíníkan. ok now so wá tí máa ń sọ bá yìí máa ń ṣe wá tó bá afáǹkẹ́tẹ́ máa ń ṣe yìí ẹ ṣe alábẹ̀ńdà ẹ̀rọ ní òun sọ fún un káwọn àlébọ̀ òun ṣàdúrà ni. káwọn àlébọ̀ òun ṣàdúrà káwọn kí òun kan lè fọ́n ṣàdúrà ló ṣe ń sọ aláìfún wọn hmm. tó máa ní iṣẹ́ kò ní ìdí kó sọ yẹn kó tó jẹ́ tó ṣàdúrà fún kò ní ìdí kó sọ yẹn fún wọn kó tó béèrè lọ́wọ́ pé ẹ bá ń ṣàdúrà hmm. ó lè sọ fún ẹ rántí nínú àdúrà yìí ẹ̀ bọ̀ pé kọ́ wá máa sọ pé wọ́n léhùn lójú oorun wọ́n géhùn lórí wọ́n ṣe kíní hùn àwọn ọmọ ẹ̀ gan-an ó tún lè mú ìrẹ̀wẹ̀sì bá yí máa nì wọ́n pé tí wọ́n bá ń ṣe báyìí sáà fà wá

bóòlù fẹ́ kí yọ sàkà. ìkọ̀mù rẹ̀ ni ó ṣìwò ó ti gba iṣẹ́ bíi mẹ́ta at the end of the year mm-hmm. kí ni pé one point eight ni ó lé so one over forty rẹ̀ ni ó dẹ̀ yọ nínú one point eight yẹn gbogbo ń yọ kò tó fifty thousand ó kéré gan. ẹjọ ṣé tó bá gbaṣẹ́ ilé ìkẹlà tó bá kárí ọdún tó bá jẹ́ ọdún kò. lẹ́yìn ìgbà tí at the end of the year tó yí ń ní iṣẹ́ tó ń ṣe owó tí ń wọlé ọkàn jẹ́ wípé kọ́ máa ṣe sádàkà tó pọ̀ tó bá wá jẹ́ at the end of wá calculate gbogbo income rẹ̀ pọ̀ tó zakat tí ò bá ok eh, now kí ni income gbogbo income rẹ̀ tó ní lọ́dún yẹn yóò ṣàṣẹ́kù tó bá jẹ́ pé ní òun ìtumọ̀ àjẹsẹ́kù lọ́dọ̀ rẹ̀ ẹ̀hẹ́n ètò ti ná ètò tí ó ti ná òní ò sí nínú kí ní

o ní pé kò but ọ̀wọ́ but salary and i mean at the end of the year ni wọ́n fún lówó láti for example eh, three uh, million ni wọ́n fún àbí six million wọ́n ti fún ní owó yẹn at the end pé owó ọdún yìí ni wọ́n wá fún lówó yẹn ó wá fi ń yí nǹkan po ó fi wá pé ọdún mi kò tó di pé wọn ó fún un lómi yọyọ zakari nínú ètò ó ṣẹ́kù sí lọ́wọ́ yìí kò tó di pé gbà mí. ṣe irun tó jẹ́ ọ̀ràn yàrún ẹ sọ wípé lásìkò ṣé a lè tọrọ ń bẹ̀ ni àbí lórí náfìlà ni. kí nìyẹn. na ò ká pé abẹ́rẹ́ kí ìṣá yìí bẹ́ẹ̀ ni ìrún ta ma ti gbẹ̀yìn yẹn ẹ̀rọ ìta bá búrúkẹ̀ sojú wa sojú ti gbẹ̀yìn yẹn ṣe alẹ́ tọrọ tó bá wà níbẹ̀ àti gbogbo sùjádà láti lè tọrọ kìí ṣe ti gbẹ̀yìn yàtọ̀ fún nábìlà kìí ṣe ti gbẹ̀yìn nìkan gbogbo sùjádà gbogbo sùjádà àti tìrún àti èdè ṣe tìrún kó làwọn yá yẹ ti tìta wà àwọn ṣàjọ àbẹ̀. ìwádìí ká tó gba ìbéèrè tí ó kẹ́yìn wọ́n ní àwa tí a bá fẹ́ fi owó ránṣẹ́ sí wa Um, account details wà ní ọwọ́ mi níbà yìí so ẹni tó bá níbùkátà sí kí ó wá bá mi um, GT Bank ni um, 01620444604 GT Bank account name is Abdulghani Abdulkadir 01620444604 GT Bank. Now, Ìbéèrè àkọ́kọ́ ni lórí um, ọ̀rọ̀ ìtọ́jú àwọn òbí àti àṣìmáṣe àpọ́nlé wọn. Ìtọ́jú àwọn òbí wa àti àṣìmáṣe àpọ́nlé wọn nípa mímá bá wọn rìn. Àtọ́ ní ìjókòó yìí ní àwọn tó ti lọ sẹ́yìn àwọn olùkọ́ tó ti lọ sẹ́yìn pé kí èèyàn máa gbìyànjú láti jẹ́ pé èèyàn wà in the same line pẹ̀lú wọn tẹ́yàn bá ń lọ. Ká wá take for example. Tí wọ́n bá sùn tí wọ́n bá sùn tí wọ́n bá rìn kí wọ́n bá sùn gan kí wọ́n má jí wọn tí wọ́n bá sùn gan inconvenience wọn pé kí wọ́n lọ jí òbí èèyàn lójú oorun tó bá yẹ pé ẹnìkan ní béèrè wọn wọ́n sùn wọ́n rẹ̀ Jọ́sọ́ fún ọkọ̀ rẹ̀. Èyí tí mò ń béèrè mẹ́rin pé tí èèyàn bá jọ ń lọ pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ni. Ẹni tí ó jẹ́ pé is an aged person, tó yẹ pé tẹ́ bá wà lẹ́yìn, kò súnmọ́ kẹ gbọ́n kan tí wọ́n jọ sọ wọ́n dẹ̀ ń bá yín sọ̀rọ̀ ní. condition yẹn yóò ra gbé etí sí wọn so in that manner ó dàbí èèyàn fi ń súnmọ́ wọn náà nìyẹn. ẹ ó ń súnmọ́ wọn kò sí pẹ̀lú àpọ́nlé. kèdè yìí pé ọkàn wa bọ́ síwájú bí ìgbà tó yẹ kó wọn rẹ̀ jọ rìn lọ ẹni tó bá rí wọn kankan mọ̀ yìí pé ah jọ ń bí báwo ni ẹni ṣe jẹ́ sí tó fi ń sọ̀rọ̀ sáà kí àpọ́nlé yẹn ó wà bẹ̀. àwọn òbí kan wà tó jẹ́ pé wọ́n mọ̀ báyẹn ṣe bí ìgbà tó jẹ́ pé ẹgbẹ́ nìyẹn <laughs> torí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dé yóò ṣe ní pé torí familiarity wọn ó lè tìyàn lé kọjá àlà tó di ébà ní sẹ́kì wọ́gán ó ti gbà pé wípé òbí ló bá sọ̀rọ̀ yóò fẹ́ di kékeré ọ̀kan nínú àwọn ọmọ ìyá báyìí ni màmá rẹ̀ fà mí lápẹ̀lú rẹ̀ gan ọ wá ṣe tó fẹ́ bọ́ sí àpò bínú màmá màmá wa ní tó bá tún sọ tó sọ ìmọ̀ àfọ ẹ létí bọ̀ torí pé wọ́n jíjọ máa ń bára wọn ó ti máa ń bá a ṣeré ọ wá sọ ká ìyá ẹ̀ kó kó fọ̀ tó fún <laughs> torí familiarity yẹn kò jẹ́ kóun náà ó lè ronú jinlẹ̀ ó wá ń béèrè lọ́wọ́ mi wípé ṣé yóò lẹ́tọ̀ọ́ sú yìí pé etí tó fọ́ òun yẹn mo ní kò ní kùmọ̀ lọ́wọ́ kó fi jà wọ́n lórí dáadáa mo ní ọlọ́run ò ní dílé èrè rẹ̀ kò tí ìyè náà sí fẹ̀fẹ̀ tí mo sọ ó ní ṣẹ́mi lẹ́rìí fún tí sọ yẹn torí <laughs> ọmọ yìí so gbàmọ́ kó àwọn ẹ̀rí kulẹ̀ fún lọ́wọ́ kúzẹ́kú so ìyẹn ló jẹ́ kí n mọ̀ yìí pé kì í ṣe pé ó ṣèfẹ́ familiarity yẹn ló ti kọjá àlà ìgbà tí mo kó àwọn ẹ̀rí kalẹ̀ fún báyìí ogun sẹ́kùn ogun sẹ́kùn ni ìyá ẹ̀rẹ́ ló tún wá ń bẹ̀ yí pé ogun tó kò tó àlà yìí gangan bá ogun sẹ́kùn so àwọn òbí kan wà báyìí jẹ́ pé wọ́n ti wà fàmílà ẹni tí wọ́n dẹ̀ ti fàmílà báyìí ni wípé torí ẹ̀kọ́ táwọn ọkọ̀ ọmọ àwọn kó lè kó lè ẹ̀ torí ọmọ tó fà tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn wọ́n làpá ju wípé tó o bá ti délé báyìí kìnìún wọ́n ti dé nǹkan ọgọ́rọ̀ nǹkan wọ́n máa gbé pamọ́ fún ẹ̀ tí wọ́n máa dá àràkárà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n àwọn tó fàmílà pẹ̀lú wọn ò ní gbé àwọn nǹkan pamọ́ fún ẹ̀ wàá lè lè chẹ́ẹ̀kì wípé nǹkan báyìí ẹ má ṣe báyìí ẹ má báyìí ẹ̀rí wọ́n wá ń fún ọ ní double personality kind of thing jọ ọlọ́sàn ní túmọ̀ sọ. ìbéèrè kejì lórí ìsọlá uh, àti àbá ní ibi tí ó jẹ́ pé àwọn ọmọdé pọ̀ sí nínú masjid yẹn tí wọ́n bóyá nǹkan téèyàn ń bá ń bẹ̀ ni pé wọ́n ti ní káwọn ọmọ máa tò sí apá àlàáfíà èèyàn tí abẹ́ tí máa ń bá wà láàrin ìgbérú bí set of issue wà wọ́n á ní kí àwọn ọmọ ọkùnrin wọ́n máa tò sí apá àlàáfíà tó àwọn àgbàlagbà náà wọ́n máa kò sí apá ọ̀tún gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé láti ẹ̀yìn náà lọ sí apá ọ̀tún ní ìfọ́ wa pé ṣé irú ìdúró bẹ̀rẹ̀ tó. rárá ọmọdé tó bá kọ́ra nǹkan. àwọn ọmọdé tí à ń sọ náà bí irú bí àwọn jẹmọ́ wa yìí àwọn tó fẹ́ tó máa ń ṣeré lórí rin ní ọ̀pọ̀ gbà. ẹ lè ní ìsìn wọn ìnáwó ètò yẹn fáwọn náà fi máa ń tara rẹ̀ kẹ́kọ̀ọ́ ní sáfún yẹn sìn àti apá ẹ̀yìn mọ́mù lọ́sàkọ́. bẹ́ẹ̀ kórìbá kan náà kórìbá kan náà ẹ má ṣe àgbàlagbà sápá kan bọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ní òye tí wọ́n dẹ̀ ní mà àwọn ni kí wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́yìn ìmáàmù torí tí nǹkan bá fẹ́ rújú mọ́ ìmáàmù lọ́wọ́ tí wọ́n ti lè chẹ́ẹ̀kì. سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته